àlàyé wa tí a ń bá lọ nípa àwọn ọ̀nà tí ṣètọ́nù máa ń gbà láti fi gbéyàn kú lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tó kù ṣètọ́nù ní ìbílẹ̀ ìsà àwọn ọ̀nà tí ṣètọ́nù máa ń rìn tí máa fi gbéyàn jìnà sí tẹ̀lé Allah subhanahu wa ta'ala tí ó fi jẹ́ kí ó ẹni ẹ̀kọ́ ẹni ìgbé rẹ́lí tiẹ̀ tí ó fi jẹ́ pé pé tó bá jọ́ òkèdè àkíyámà èèyàn wà nínú àwọn tí yóò wọ́n náà tí ó sì gbére nù wọ́n dàbí ẹni bí ìbá tẹ̀lé sí pé inú náà tí ó sàti tọ́náwó ìkúrò àwọn ọ̀nà yìí ọ̀nà so inú àwọn ọ̀nà yìí a ti sọ bí àwọn ọ̀nà mẹ́rin kan fún wa lánàá ṣe pẹ̀lú ìyọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala a máa bá lọ sí abáde nínú àwọn ọ̀nà yìí tí ṣe tọ́jú máa ń lò tó yẹ kí gbogbo aná ká lọ fura sí dáadáa ká sì máa yẹra wò èyí tí bá so nínú ọ̀nà yìí òun náà ní tẹ̀síìnù màáṣì náà ń ṣe ìtọ́jú máa ń lò ní pé a máa ṣe ẹ̀ṣẹ̀ yóò máa ṣe lọ́sọ fún yàn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ nǹkan tó jẹ́ àwàlẹ́kùsọ̀lá nǹkan tó jẹ́ nǹkan ìtakò tí Allah subhanahu wa ta'ala yóò wá sí lọ́sọ fún yàn débi pé yóò wá dàbí tó dáa lójú yàn gbogbo ayé máa sọ fún yàn pé tó ń ṣe yìí nǹkan tí ò bójú mu ni ìdáhùn ti sí lọ́sọ fún irú ẹni yóò máa wá rí ara rẹ̀ níbi bá ìtòhùn ṣe yìí òun náà ní nǹkan tó dáa so inú ọ̀nà yìí òun náà ni ṣètọ́nù a máa sí ẹsẹ̀ yóò ṣe ní ọ̀sọ́ fún yàn yóò wá dẹkọrẹ́tẹ̀ nínú ọkàn yàn tí òbí àrùn tó dára ni so ó ṣe lẹ́yìn ó ṣe fún ànábì adam aleyhisselam so nínú ọ̀nà tó gbà tó ṣe fún ànábì adam aleyhisselam òun náà ni pé ó lọ bá ànábì adam lẹ́bàá sí fún aláàbì àti hawa ó wá sọ fún pé hal adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla ẹ̀wọ̀n tó rí fún un ó ní jẹ́ ń tọ́ka rẹ̀ jẹ́ ń kọ́ ní kíní kan jẹ́ ń tọ́ka rẹ̀ lọ sí ní kíní lọ sí ní ṣáàjà ọ̀tẹ̀ lẹ́kọ̀ọ́lì igi àìkú yàtí gbé bóyá má ti jẹ́ ń di igi ìdí ẹ̀ ń jẹ́ ń bí èso rẹ̀ báyìí èèyàn máa bẹ̀rẹ̀ ayé gbére ní kòdékù wà múlùkì ńlá ayébùlà tó tẹ́yìn bá ń tó fẹ́ tọ́ka rẹ̀ sí òun náà ló jẹ́ kéèyàn sí kíní kéèyàn jọba yàtí kéèyàn ní kápá ayé jẹ́ pé ọlá téèyàn ní ìlà ayébùlà ọlá tí ò ní tán ọlá tí ò ní gbóni ẹ wo ní sinari ní tó bẹ́ẹ̀ sọ fún àlẹ́ adamu kó ṣe ní tí Allah subhanahu wa ta'ala tó wọ́n àlẹ́ adamu pé ẹsẹ̀ ni o mẹ́tẹ̀ bí kí yóò ẹ wọ́pọ̀lù minha rọ́gàdà láì ṣe ìtumá wàlá tẹ́kọ̀rọ̀bá máàlì ìṣàkàrọ̀dá fọ́tàkùnà ní ọ̀dọ́lẹ́mí ní tí Allah subhanahu wa ta'ala fún ni pé ẹ máa jẹ máa mú nínú ọgbà àjẹ́nà yìí gbogbo ọ̀tọ́tọ́ wà wà ní ṣètọ́ni wá igi òun náà láti tó fún ní ṣájára tó lòkó nìsí wípé igi àìkú ni ẹ má da ọba tó da yín lóhùn àtẹ̀bá wọn lọ sẹ̀mí lọ gbére òun náà fi ẹ má débi ìdìbò yóò ẹ má da lóhùn ẹ má bà ní ọlá tí ó máa fẹ́ lọ gbére òun náà fi ẹ má débi ọ̀hún ṣe ẹ́ ìpínpà tó wá ṣe ẹ̀sẹ̀ yìí tó ṣe lọ́sọ̀ fún ànábì ádámù <clears throat> alayhi salam so kí wá lọ́sẹ̀ sáàbì ádámù ànábì ádámù padà nílẹ̀ ó padà débi tí wọ́n ní kó mọ̀ lè so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ṣètọ́nù yóò máa ṣe nǹkan tó bá jẹ́ ẹ̀bọ yóò máa ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ìpè tó bá ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ní tí ó pè fáwọn èèyàn ẹni bá wíṣì ọ̀tọ̀ ní tí ó pè yàrá ẹ̀rọ àwọn ìlú nílá yìí sì wọ́n máa àwọn èèyàn lọ́wọ́ á àwọn èèyàn lọ́wọ́ yàrá yóò ṣe ẹsẹ̀ yóò ṣe ẹbọ yóò ṣe kí ni yóò ṣe ní ọ̀sọ́ fún yóò mọ̀ àwọn òfin àtàn ìbá mi gbà ẹ̀rọ tó ní náà ni ìbá mi ìbá mi sàpáyà náà ní náà gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹbọ tó jẹ́ bọ yóò máa ṣe yóò fi síyàn lọ́kàn àwọn yóò máa wá ṣe wọn ní àwọn ní sàpẹ́lẹ̀ àlẹ́ yìí àwọn yóò máa pe ṣé òun ní ààbò wọn àákàn bí wọ́n ń sáà dasọ̀ lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala ni gbogbo àwọn eléyìí òun náà làwọn ọ̀nà eléyìí ti ṣe táwọn ọmọ ṣe kíni bí máa fi ṣe ẹ̀ṣẹ̀ yóò máa fi ṣe ní yóò máa fi ṣe lọ́sọ̀ fún yàn ṣùgbọ́n yóò máa pè é lóko ọ̀mí fún yàn yóò mọ bá wọn létí eréṣiríṣi wá fíyàn ní mọ fíyàn lọ́kàn ẹbí bá rí ẹ wo nígbà yà dáadáa anábì sallallahu alaihi wasallam ó ní tí a bá fi ṣe àgbà ká mọ ju ọwọ́ ọba ọmọkà wa ó ní ká fi ṣe àgbà ẹ ẹyà tó bá fi ṣe àgbà ju ọmọkà rẹ so anábì sọ pé tó bá jẹ́ òbí dàkíyàmà àwọn ọmọ nígbà wa yìí àwọn náà ó sọ̀rọ̀ tó bá jẹ́ òbí dàkíyàmà masulatun wọ́n bèèrè ọlọ́wọ́ tí wọ́n náà àwọn ó sì jẹ́ ìgbà ọwọ́ mi yóò ní ma fi ṣe ọwọ́ rẹ̀ ní ma fi ṣe àkáàtì fún àti ìtaní wa bẹ̀rẹ̀ tó fẹ́ kó fẹ́ kó ìka nǹkan kí nǹkan sọ̀rọ̀ ìyàlẹ́ lọ́kàn ìtaní bẹ́ẹ̀ látọ̀rí pé àwọn sáré àwọn ìlú iná rẹ̀ nìkan rọ́pò rẹ̀ náà ẹja wo òkúta ẹ̀bùn kan náà la fẹ́ lò bẹ́ẹ̀ ẹja máa lò òkúta ọdẹ ẹja máa lò kóró dẹ̀bí dùn títí láti ṣe ń gbé ọlọ́dẹ̀ díẹ̀ wọ́n bá dé ìtẹ̀síwá ẹja máa lò tẹ̀síwá àwọn kò fi tẹ̀síwá àti sọ́tún débi wọ́n máa fi ọwọ́ ẹ̀sẹ̀ wà lẹ́sìn wọn ò ọmọ ní kàṣẹ ẹ̀ká máa kí wá láwọn tí ìtàn ìmọ̀ sọ fún ni pé ẹ̀ẹ́dẹ́ ẹ̀ máa ń lo ọwọ́ ìyẹn lè gbàgbé ìyẹn máa lọ sí ẹ̀ẹ́dẹ́ máa ń àwọn tó akẹ́kẹ́ sùn bá rẹ̀ máa ń fà tó bá ti fọwọ́ gbà báyìí ó sì mọ̀ tó dé ìtàn lò bẹ́ẹ̀ ni pé ká gbàgbé nínú àdámà lọ́sùn láàrin owó tààrà ni tó bá gbàgbé anábì kọ́ alẹ́kọ̀ọ́ lè bá gbàgbé bí tó bá gbàgbé kó o níbi ìbádà tó ń ṣe tó bá wá gbàgbé anábì ní máa pa lórí tó bá rántí tó bá gbàgbé ní sípé sí mẹ́rin mo kí àbí márùn ẹsẹ mẹ́ta mo kí àbí mẹ́rin sọ́ọ́dún mélòó sọ́ọ́dún mẹ́ta mẹ́ta ṣàdájú mẹ́rin ni èmi ti wá sẹ́yìn ṣé lèmi ti máa ń wò pé àìsàn wà lórí ìrùn máa mọ kókùnrin sẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí ti máa ń padà bá rẹ̀ lómi débẹ̀ ìpè máa kókùnrin sẹ́gbẹ̀ẹ́ tẹ bá fẹ́ kí tààrà wí tòtò bá ti jẹ́ ọ̀ká kókùnrin àkàtẹ́gbẹ̀ẹ́ kan kó má bàa gbàgbé lẹ́nu wúrà àwọn báyà lálẹ́ torí pé tí a bá ti ìforíbalẹ̀ ìforíkalẹ̀ ìgbàgbé yóò padà bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ tòun jáde máa ṣe máa so eléyìí òun náà ní wọ́n ti ìbáni ti máa ń gbà tí tábà wà bàbẹ̀ wọn lérò sí ara pé ẹ̀rẹ́ ìgbàgbé sàgbé òun kàtà náà ní sọ̀lá wa sọ́lá fún wa níbi àwọn sókò kà sí wa nínú ìbádà ìbomi àdájọ́ ní ẹsẹ̀ nǹkan mẹ́ta ìbomi ò ní ẹsẹ̀ mẹ́rin ìbomi ò ní ẹsẹ̀ méje ìbomi ò ní ẹsẹ̀ mọ́kànlá ìbomi ò ní ẹsẹ̀ tàbítírì ìbomi ò ní ẹsẹ̀ sẹ́wọ́ntì ìbomi ò ní ẹsẹ̀ ẹgọ́rùn-ún àwọn àyẹ̀wò náà sọ pé tó dákò kàkan tó ju ọgọ́rùn-ún rẹ̀ kẹsì so ó túmọ̀ pé táwọn bá ti sọ ọ̀gá pa ká lò ká bẹ̀ káka bí tí o bá sọ ọ̀gá pa náà wà ká ká máa ṣe láláì ṣe kíni láláì kò ká sí. àwọn bá ṣe ìdáhùn ti pé ọ̀nà pé òkà ọ̀nà òkà wa ó ti gbọ́nà tẹ̀síwá wa ó ti gbọ́nà gbogbo àwọn oníṣìí láwọn máa ń lò wá ìdáhùn wa ṣe kíni yóò tún wá yóò tún wá wá ṣe fún wa sí i yóò wá sọ ìṣẹ́ lọ́kàn bí i ó ṣe kó ṣe sáì ṣe láyé láyé wá mílíọ̀ àwọn máa tún súnmọ́ lọ sí i èdè wa ṣe dáná ló sọ fún ọ yóò bá jókòó yóò bá lọ fà á You yóò wá gbọ́dẹ̀ sọ́ra ọlọ́run tó ṣe yóò ní tó You are wá gbọ́dẹ̀ sọ́ra òní wá one thousand ìlọ ìbílẹ̀ jẹjẹ rẹ̀ ìlànà sọ pé á ní ló bá dé yìí àtẹ̀sọ́ one thousand yóò ní tọ̀ pé kó bá lè dínkù dáadáa ó sì wá àpò àgbàdo kan ẹ̀ kó lè ra àpò àgbàdo kan kó wá gbé ìṣẹ́fẹ́ kan kó wá mọ mẹ́rin kan kó wá mọ sí láyéláyé lọ́wọ́ ìdánimọ̀ wa ìdánimọ̀ ló ló ṣe ó tó bá ti wá ń ṣe lọ náà ló ti kó òrùn sí lọ́nà fi ẹ́ ìgbìyànjú wá pọ̀ jù báyìí so láìláì ọláìwà ní láìláìláìláì ìwà wọlé láì ìwọ̀n mágàrí láì ìwọ̀n mágàrí so ṣìtáyì òun náà ló ṣe kiri òun náà ló ṣe abẹ́ ìpáyà òun náà ló sáà lọ́pàdé ẹ̀dìbà gbogbo àwọn ọ̀nà yìí òun náà ṣìtáyì máa ń gbà láti kiri láti lè ṣọ̀rọ̀ fún ìlú ọ̀gá ọ̀sán náà wọ̀ta rárá so ọ̀nà tó wá kú tó wá kú mọ́ ṣètáyì láyé yìí tí máa fi sọ̀yà tìǹtìǹ rẹ̀ máa dùn tó pé tó bá ti fi mú ìyàtọ̀ láyé ó kà lọ sùn ní pé ọ̀rọ̀ yóò rí bọ́ òun náà ní ọ̀ràn àdádálẹ̀ ọ̀nà bídíà nítorí pé nípa àpè ládàá lẹ̀ ní síwáyé yóò fojú jọ ẹ̀sìn ni yóò dàbí ẹ̀sìn tọ̀rí kọ́tù fi dín ní mọ̀tàrà tùdọ́ọ̀lì ṣàríyà so bídíà yìí ọ̀nà kan ní báwọn ọmọ tẹ́kẹ́ ni tí ó dá lè fún ọmọ wáyé lórí ẹ̀ àmọ́ ọ̀nà yìí yóò fara jọ ṣẹ̀ríà yóò fara jọ tí a ṣe lópin ní mẹ́sì wọ́n ti fara mú tẹ̀sán àlọ́ ní ti láyé láyé láyé so ìdí ó wà lọ́gbà yìí bá láyé ayé lọ́wọ́ yìí àbí ìlú ọlọ́run náà ni àbí súnmọ́ lọ́wọ́ yìí àwọn kan dé ti láwọn ti láyé ayé lọ́wọ́ so ti láyé mọ̀ sílé ìfò tó bá tún débi àdáda lè fi adá lórí nílẹ̀ tí a bá sọ pé àná yóò ṣe é yóò dá mọ̀ ká àná yàrá ilé wọn ò fẹ́ àná nípa wọn kàn ń pe àwọn ní àlùsùn náà ni wọ́n yé ìyàrá ìlú kàmí lọ wọn làwọn ń ta gbogbo ìjà kẹ́lí so eléyìí ti ṣe láti ṣe kíni yóò tún máa wí eléyìí fún wa wọn ó tún rò pé ah lóòótọ́ ni ẹ ti bá a rí sí wọn máa wá bá eléyìí lọ òun náà ló pàtó pé àwọn máa sọ pé àbídà tẹ́rí mu ẹ̀tí wà pèsè àhápò ìlà ìbíṣà nílẹ̀ ìbáṣíà bídà ṣètàní ní máa ń wù gan ní sì máa ń dùn máa gan kéèyàn máa ṣe ju ẹ̀ṣẹ̀ lọ nítorí pé ẹ̀ṣẹ̀ tẹ́rí mu àlùmáàṣí àlùmáàṣíà yóò mi hà tẹ́bà lọ lè bá ẹlẹ́ṣẹ̀ ìfẹ́ àtún sí kò dáa òun náà ẹ̀rí pẹ́sẹ̀ ní ìmọ̀ ọ̀gá ìbí tẹ́bá yẹn ti mutí tẹ́bá lọ lè bá yóò farabalẹ̀ tẹ́bá yẹn ti ṣe sìnà tẹ́bá lọ lè bá olóhùn aláìda yóò máa ṣe ń kọ̀rọ̀ tẹ́bá yẹn ti ẹni tó yẹ kó ṣe láti máa ti wá sí kí ni ó ti wá gba gbogbo ọkàlẹ̀ yányá kò sí màlẹ́ ọkàlẹ̀ má òun lẹ́yìn tí wàá máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ òun ní gbangba yóò máa ṣe tóun ṣe òun ṣe sòṣìtáàni ti bá lọ ẹni bá àwọn débi pé kí ẹsẹ̀ bá mi sè so irú àwọn ọ̀nà yìí ìbẹ̀rẹ̀ oríṣi ṣe pé àtẹ̀bá rẹ̀ tí wọ́n ṣe bídíà lápẹ̀jọ yìí tẹ̀ bá sọ fún kò ní gbà láíláí sí ní tó ń ṣe yìí òun náà ló bá tó pé ìtàn náà àwọn afá náà afá sálà wọ́n ní ẹnìkan ó kírun sájọ́ kan sàárì ìbùnú sáyé ó wà ní mọ́sáàsì ọkùnrin kan wá lẹ́gbàá tó wá kí sọ̀lá tó sọ́bù ìtàn ó tún wá rí tí wọ́n kírun wá ti dín náà lára méjì tó sára wọ́n ní èwo ìwú tó ń kí ìbísí kan ìwọ́n tó ń kí ó ní iṣẹ́ tó dé ṣé ọlọ́wọ́ tó wá bí àjẹ wá nítorí pàǹdé ní ayẹnẹ́bíà ẹ̀rì wọn ni mo ti pẹ́ tó dára sí owó rẹ̀ o ṣé wọ́n tó wá bí àjẹ wá nítorí pàǹdé ayẹnẹ́bíà tó pàǹtí mu àwọn akùnrin sáyé nìkúnnù sáyé wà bẹ̀rẹ̀ sí pé àwọn òní fi àjọ tó ikú yẹn lẹ́fíà òjúbà rẹ̀ àmọ́ wọ́n fi àjọ tó ikú kí ni òun ṣe báyìí ní òsè ẹ̀wù gbọ́dọ̀ bí ó ti máa yan ẹ̀rí rẹ̀ fún ẹnu sáà tún ní àgbẹ̀rẹ̀ rá ẹ̀rí bí a tó ní pé ìṣẹ́ àìdáyọ̀ wa àmọ́ yóò jí àti pé yẹn sí láìláà wá lọ́nà sáà yóò gbà sí so eléyìí ìyàtọ̀ wà láàrin gbogbo ẹ̀ ká máa da ọ̀rọ̀ rú wọn ni a máa ń sọ̀rọ̀ sípà nàbì má wọn ni a máa ń sọ láìláà ìlọ́wọ́ àbọ̀ ṣé tó bẹ̀ láìláì ẹ sí láìláà ìlọ́wọ́ bá nàbì ṣèṣe ẹ sàlá bá nàbì bá nàbì ṣèṣe ẹ sí ẹ sí ìsìláà bá nàbì ṣèṣe òun náà ní so àmọ́ tá a bá fẹ́ da àtọ́ tá a bá fẹ́ sàbò sí láwọn ní wọn ni a máa ṣe gbìn báyìí wọn ni a máa ṣe gbà wọn so ìlànà inú ọ̀nà tí ṣètò àwọn ọmọ bí ṣe kí ni kí máa fi àṣìyàn lọ́nà òun náà ni ẹ̀sìn yìí nìgbà àṣù yóò mú àwọn ìtẹ̀tẹ̀ ríhun yóò ṣe kíni yóò àwọn sí lọ́sọ̀ fún yàn Allah subhanahu wa ta'ala sọ fún alẹ́nu ó ní wàzáyíyàn lahum shaytanu màkàmì wọn ò sì ní fẹ́ kó bẹ́ẹ̀ láíláí wọ́n lẹ́yìn tí bá ń ṣe wà ní wọn ní bá ń pàrọ̀ àwọn ọmọ níbi ọ̀tá àwọn bí ẹni tí ò fẹ́ káwọn ṣe kíni bí ò fẹ́ káwọn ibi dáadáa sí láyé Allah subhanahu wa ta'ala tó sọ fún wa nínú sọ́ọ̀tì Al-An'am áyà one hundred and twelve ó ní wakadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinn Allah subhanahu wa ta'ala ní báyìí ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà làá máa ṣe kíni àwọn ànábì kọ̀ọ̀kan a máa ń yan àwọn ọ̀tá fáwọn ànábì kọ̀ọ̀kan ṣàyà tí ìdàlẹ́ yìí sọ̀rọ̀ jìnnà àwọn ọ̀tá tá a yàn fún ẹ̀yí o àwọn ṣèkọ́ọ̀n àwọn èṣù nínú àwọn èèyàn àtàwọn èṣù náà wà nínú yìí àwọn èṣù nínú èèyàn so ajẹ́ pé ṣàyà ní ìbẹ̀rù kíni ìbẹ̀rù èèyàn ní ti tẹ̀lé àgbẹ̀nu nítorí pé gbogbo ẹni tí bá ti tó bá ti dẹ́rù bá yín ẹni tó bá ti lé kó tó bá kú gán lé kó náà ní máa gbá fúnrọ́ọ̀sì ìyá burú níbi ìbàjẹ́ òun náà máa ń pè ní kíni òun náà máa pè ní ṣèkọ́ọ̀dù àyẹ̀sọ̀ ọ̀la wàlúù sọ̀rọ̀ sọ fún wa pé àlùkẹ́lùkù àṣọ ajá tẹ́rí ajá bíbí tẹ́rí mọ̀ àná ìṣe ìkọ́ni kí ló fàá tó ajá bíbí máa ń ẹ̀rọ àwọn tó máa ń burú gan so ṣètánì ìṣèjà ṣètánì inú ìròyìn ṣètọ́ọ̀nù ń bẹ lára rẹ̀ so ẹni tẹ́ bá ti tó bá yẹ ẹ̀hàn tó yẹ pé máa ń dàgbù máa ń dá wàhálà rẹ̀ káàkiri òun náà lẹ́gbàá wájú òun náà lẹ́gbàá mi bìtínà so irú èyí ti báyìí òun náà so ìlànà àwọn ṣàyàtì lòdì ní ìṣèwọ̀dì jìn àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n ya aláyé àkókò nàtí nínú àwọn èèyàn nínú àwọn àjẹ̀nú Allah subhanahu wa ta'ala ní àwọn máa ṣe kíni ó lóun máa rán sáwọn àdáni wọn máa gbé ìdè sí wọn yuhi ba'duhum ila ni láàrin àwọn àjẹ̀nú àwọn sùtánì wọ́n máa wá pè wọn ẹ̀tí bá rẹ̀ zókùn pẹ̀lú ọ̀hún àwọn ọ̀rọ̀ tí ó dá àwọn tí ó dá wọ́n wá ṣe lọ́sọ̀ọ́ gòrú rọ̀ láti bá àti kíni láti lè bá àbí ìtàn wọn jẹ so náà ló wà bí ẹgbẹ́ kíni àwọn ṣe láti àwọn àjẹnú àwọn náà wọ́n fún àwọn tó bá jẹ́ àwọn ẹ̀wọ́n náà àwọn èèyàn wọ́n fún láwọn ọwọ́ acc tó bá ṣe léyìn tó bá léyìn tó bá ti mú gbogbo tó bá tó bá bílẹ̀ yìí mọ́ báyìí ìmọ̀ wọn ní wọlé àwọn ṣàyàtì ìlú àwọn so eléyìí tó bá ti fi sára báyìí tó bá tíwájú báyìí tó tó adẹ́sí bá ṣẹlẹ̀ ìjà báyìí dé ó kà bá rẹ níbo mi ni ìwò ní sí lára wọn gbogbo eléyìí ti láyìí ṣe táwọn ọmọ sí lọ́sọ̀ọ́ yóò mọ̀ sí yóò mọ̀ dékárí pé kí ni pé àwọn bí wọ́n sọ̀ra ẹ̀ tẹ́ máa gbọ́n kí léyìí ò dé àyíká ní àti wọ́n sọ̀ra wọn ẹ̀ wọ́n àwọn wíyẹ́ wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí ò lẹ́yìn ọlọ́run ọ̀kájú pé kọ́lá wọ́n ní Allah subhanahu wa ta'ala ní ànábi ní ẹ̀mí ẹ̀mí kan sọ́nà ọlọ́run fún ọ pé o gbọ́dọ̀ wá gbà ní oṣù kó o gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìjọba ṣe kó gbà lọ́nà nígbàkúgbà pé tó o bá tún wá dá gbogbo ẹ̀mí rẹ̀ ń dáadáa tó bá fi kọ́ kàn gba ẹ̀mí rẹ̀ tún ẹ̀ nígbà tó padì ẹni ó tún jí àlọ́jọ́ ọlọ́run tó ilé olóma wá sáré káàkiri lọ́sàn lóru ẹ̀mí ó sọ fún pé àgbẹ̀lẹ̀ ó sun sáré ìfúnjọ́ méje ìjọ́ méje ló fi sun sáré tó bá tó wá sun mẹ́tán á tọ̀ àti dira fún ọ kò sí ètò ọ̀mọ́ yóò tó sùn jọ̀nà kò ní kú mọ́nà nípa gbogbo eléyìí ti sọ ní ti láti yóò sùn jọ̀nà kò ní kú mọ́nà ẹ àwọn ìwà máa ń kó òwe kan wọ́n ní ikú pa iná púpọ̀ rẹ̀ ikú pa olóògùn ikú pa ọmọ olóògùn tó ti kí ni tòun tó ń dè lọ́rùn ọmọ olóògùn tó múra pé ọmọ mi wọ́n kù tẹ́lọ̀ lè sábà ibi àdákan ọmọ wa kí nǹkan wọ́n ṣe ẹ̀sìn ọmọ olóògùn náà tẹ̀lé máa lè kí òun náà gbé ẹ̀rọ kó rè é ẹ̀sìn bá kí lóun náà wò kí ní wò tí kú fi ṣe kí ní tó fi wọlé tó fi mú ọmọ tí ẹ̀ tí ó mọ̀ wá sọ fún ọ pé òun náà bá wọ́n ṣe tí ọmọ tí òbí níkú ọ bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló sọ ọmọ tí yẹ dákun ẹ̀sùn bá gbé ni nígbà tí ọmọ tí yẹ fi ṣẹlẹ̀ so eléyìí ṣètánì òbí ní káwọn ìlú oorun lọ bẹ̀ yóò máa sọ àwọn èyí sírísí ní ọmọ tó bá wù yàn tó tó bá dìgbà tó bá di pé ó bá di pé ilé ìrìnsì já ilé ara rẹ̀ pa wàhálà ìgbà àwọn nínú ìsìláàmù ni wọn kó sí wọn lẹ́bi àbálùbálì kò lè jẹ́ ilé ara rẹ̀ pa ẹ̀jìnì bálùbálì ti ara rẹ̀ bálì abala ara mi bàbá mi yóò mú lẹ́yìn yóò fa ilé ẹ̀kọ́ náírà tí ó sì yàn kan fáyà ní ìyá òjèjì kankan bẹ́ẹ̀ so àwọn òwe rọ́ọ̀tì ìtàn ìmọ̀ wá gbé wá nù ìtàn ìmọ̀ òun náà yóò sọ fún yín ipe ẹlọba akaba yín sókùtẹ̀ rí ní kú tọ́ba bá yín ṣe tókùn òbá jẹ́ tẹnìwá wá kú so ibi dẹ́gbàgbé alẹ́ mọ́ wá kára yóò wá sọ sí ilé mi pé àìwọ́lẹ́ ìtẹ́jú ọlẹ́nìkan tí òkú rí ni wọ́n máa wọ́n sọ pé àgbọ̀n ah, náà tí òkú rí òtọ́ yìí wù wá ní wà ní yóò lé mu ẹ̀tọ́ ló wọ́sà ìkúpọ̀ ìwà ìkúpọ̀ tó tó wáyé pé wọ́n náà wá ti wọ́n láti ìpìlẹ̀ ni nígbà tó lọ ní bá àwọn pé òun fẹ́ sókùn tó òbí ní ikú tẹ́gbẹ́ yẹn kábàá náà sọ wọn níbẹ̀ ìsẹ́mẹ̀ tí òkú rí ẹ̀ ọ̀yẹ̀ kúrò náà ronú pé tẹ́nìkan bẹ̀ tí òkú rí ẹni àwọn dáyìn ìjogún tẹ́ẹ̀bẹ́tẹ́ẹ̀bẹ́ bá gbé ilé yìí àwọn bá ńlá wa lónìí rẹ̀ tó nílẹ̀ múdà tí ó wá rò pé ó máa bẹ̀rẹ̀ ilẹ̀ òkèrè tó gba àwọn ọ̀nà yìí ṣìtánì ní máa ó láwọn oníṣẹ́ oríṣiríṣi gbogbo ìgbà mí wà tó bá fi tó yóò lo yóò lo ṣe kí ni yóò máa dẹ́rù wá àyẹ̀rù ni ní àtúmá ti sùn ní irú sùn ní ẹ̀mí kan máa ṣe kì kì níwọ̀n dààmú rẹ̀ tó bá dọ́dọ̀ àti òdòdó rẹ̀ sàwọn àyà àtìmọ̀tí dààmú rẹ̀ àwọn bá ti pọ̀ sókè ní báyìí gbogbo tó sùn ó mà fi rọrí ẹ̀dùbà tí máa máa fi rọrí yóò máa rọrùn sùn ẹ̀rù sùtáàtì ẹ̀dùbà tí sùtáàtì náà lórí yóò rọrùn sùn òun náà yóò máa jọ lè kánná yóò máa jẹ gbẹ yóò máa jẹ tí òdìjọ rọrùn sáré àrọ́sà máa ní ọ nítorí pé agbára tí ọlọ́sùn hàn wọ́ta aláyọ̀ dàmúṣe tọ́nu ó lágbára débẹ̀ ó lágbára kó wọ́n ti kí ni kó máa gbọ́ ní nǹkan kó máa gbọ́ kẹ́sẹ́ kára ọmọ wa ní ọ́ ó máa rò pé tí wọ́n ní ṣe rí báyìí tó tó bá ti wá dọ́jọ́ àwọn tí wọ́n ṣe nǹkan fún ọ tó jẹ́ pé tó bá ti ṣe nǹkan yìí nǹkan tó fi ṣe ọ̀wọ́ sùn hàn lọ́wọ́ dáadáa àbí nǹkan tó fi ṣe pọ̀ yóò wá kú lọ́dọ̀ rẹ̀ ó máa ní á inú tó bá ti wá mú kíní kó lára ẹgbẹ́ tó gbogbo àwọn tó báyìí temporary kíná korúkọ rẹ̀ ní solution ẹ̀ ti bá kí ṣe tánibà ti kí kó bá kó ìfarabáyìí kéèyàn bá ti àwọn àlùkáà kéèyàn sáwọn àlùkáà lásìkò jẹ́ kéèyàn ṣe ìdánimọ̀ mọ̀ sáfún yẹn tó ń ṣe àwọn àlùkáà lásìkò jẹ́ kó ṣe ìgbà tó fẹ́ tó jí ìgbà tó fẹ́ sùn ìgbà tó darọ́ ìgbà tó dìrọ̀lẹ́ ìgbà tó fẹ́ wọtọ́ lẹ́sùn pé kéèyàn bá ti gba àwọn àlùkáà rí ọ̀wọ́ àṣetọ́ọ̀lù yóò mọ̀ sáfún yẹn yóò rẹ́ tìyàn dùn kàmí lọ ẹ̀dí bá mi sì olùwà tá nàbí sallallahu alaihi wasallam sọ pé ṣètọ́nù jẹ́ rí Iblis ó bẹ̀rù Umar bin Khattab radiyallahu anhu ó ní tí wọ́n bá gba ojú ọ̀nà kan báyìí yàní sálàkà ṣe ìfọ́nù fàjàn àhà ṣètọ́nù ó gbọ́dọ̀ bùnmí tí a tọ́wá ikú ọ̀nà ìdílé lọ́wọ́ ẹni tí wọ́n kó mọ́rù gbàgbé yóò yà lọ́kọ́ nàbẹ̀ òní ní kọjá lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó bẹ́ẹ̀ náà ti láti máa wá bẹ́ẹ̀ gbogbo ẹni wá ti gbé ọmọ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ẹnìkan láwọn ṣe wúkí àpẹ ẹnìkan jọ kan tí àjẹnú dààmú rẹ ẹmọ wo àjẹnú dààmú ẹ wọn wá ṣe wúkí àpẹ wọn ṣe wúkí àjẹnú tí ṣètọ́nù náà tó kó sí lára nígbà tí wọn bẹ̀rẹ̀ sí sáré wọn bẹ̀rẹ̀ sí sí bí àwọn àkáàrí tí wọn bẹ̀rẹ̀ sí kàwáyà kùráyì ó ti kó bá kó ti kọ́ jáde pẹ̀lú ohun ẹni wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé pé ha ìpè tó ṣẹlẹ̀ sẹ́ni yìí tó fa táwọn fi ṣe táwọn ṣe máa gbé púpọ̀ tó wọnú ó wọnú mọ́sálásí ó wọnú tọ́lẹ́tì kò sí àkáǹtì ẹ kó ṣe olókàn jágbà àwọn lórí gidi táwọn wà ní tọ́lẹ́tì táwọn táwọn ṣe bá lè ẹ̀wọ́ àwọn sì ṣe àjẹnú olókàn fẹ́ wọn tọ́lẹ́tì láì jẹ́ ó ní báwọn ṣe lọ àgbà yánu wọ́n sì dẹ́ni sùúrù ẹ̀ tọ́lẹ́tì náà ó wọ tọ́lẹ́tì náà ó sùúrù ẹ̀ yóò sì bá ẹni tí wọ́n sọ yìí ẹni yẹn mẹ́ríkà dọ́kítọ̀ nígbà wọ́n á gbádùn ọkùnrin lálàáfíà má wọ́n ti wá gbé káàkiri wọ́n ti gbé káàkiri wọ́n á sọ pé àwọn àjẹmọ́ ìwà sọ̀rọ̀ yá ìtú parí àjẹmọ́ ìwà sọ pé àwọn táwọn kó sí dáadáa táwọn ń dáṣẹ́ dà fún pé àwọn bíi mẹ́ta ni ìkan ni wọ́n wá ló ń jẹ́ mùsùlùmí ẹ̀dùbà ó ló ń jẹ́ mùsùlùmí ìpè kọ́dà àti màdínà ló wá tó wá sí tó wá kí àwọn ètò tó àwọn kan báyìí tá a fẹ́ lò bẹ́ẹ̀ so ọrụ àjẹnú kọ́lá fẹ́ lò bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ ẹ̀kú onímọ̀ ìjẹ́kó yé wa pé èèyàn kẹ́hàn ti kiri ọ̀rọ̀ tó bá sọ jáde bá tẹnu ẹ̀ nítorí pé tó bá ti pé tẹ́tí o sùn dáwọn rẹ̀ ẹ̀yìn jáde àfẹ́sùn fún ọ̀rọ̀ náà máa ẹ̀yìn jáde wa ni kó kí wá ló a kò sẹ́mi pé so ó fẹ́ tó jáde ó fẹ́ kò sí ọ́pṣà fún òun kàtí iná ti fún látara àgbáà fi ẹ̀ṣẹ̀ àmúhàn tí wá jáde yìí ó tún wá fẹ́ já mi lẹ tí wá jáde tó jáde yá rẹ̀ ní o ó ti rán mi sí ti gbé àti kékeré ní tí wá rí sí ráyè wọlé sí láà pé ìdí ráyè wọlé sí mo sì ráyè wọlé sí láà nísì so yóò wá jáde lọ ara yóò balẹ̀ ẹ mọ̀ wá rántí ráyè yá rẹ̀ ẹ̀dí bá mi sì tó wá lọ náà so wúrọ̀ àwọn kan báyìí òun náà ní ṣètọ́ ni máa ń lò láti fi láti fi ṣe kí láti kó wàhálà báyìí so irú eléyìí náà ti báyìí irú ẹni tí nǹkan ṣe èyí sì tẹ bá gbé lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn bí àwọn ṣètánì náà àwọn náà ó ní nǹkan tí wọ́n láwọn ó ṣe láàrin òfin yá àmọ́ tí wọ́n sọ wípé àwọn ìta àrùn ìyá yìí yóò jẹ́ gàbí yìí yóò jẹ́ gàbí ẹ̀bọ yìí wọ́n ní wọlé ní wọ́n lé ní ẹ̀pà ẹran tẹ́bá pa ẹran ìdí ẹran tẹ́bá pa àwọn láàbí hàn túnṣan tàbá fi hàn jùm àwà wé tàbá wé tán àwà lọ wá eré àná ẹwà ní sàábì háyà kùrán ẹwà lọ wá eré àná ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ pé ẹ̀gbin ẹ̀jẹ̀ bá mi sì wà ní ẹwà méje ẹran tó ẹ̀yẹ ẹran tẹ́ bí gan wọ́n lé lẹ́sùn wọn kí ní kasára rẹ̀ wọ́n àwọn ẹlọ́bẹ̀ gbọ́dọ̀ lẹ́bi dùn tẹ́wà dùn tán ẹwà fi ẹ̀jẹ̀ wọn hàn tún síbi ara kíní kan ẹwà wé tẹ́wà wé ẹwà tó gba wọn kéré sí láwọn kan tí ò dá ẹwà lọ lè ní ìmọ̀lẹ̀ mọ́ èyí àtà tí ẹ bá ti lé ìdílé ìdílé ìyàsẹ̀ ìyàsẹ̀ bọ́ọ̀lù so tó bá wá délé yóò agbádùn ṣètàlù rẹ̀ fi kàgbà kan ni tẹ́bá fi fẹ́ lo ibi irú ṣètọ́n tẹ́bá fẹ́ gbàbẹ̀ láti rí wòsàn kó níbi abú ṣètọ́n yóò tún ṣe kíni yóò gbà kan lọ́wọ́ ẹ̀fọ́ pé mí àbíkẹ́ ẹ̀kọ́ bí àtúkà ò nìkan yóò rí lọ́tẹ́ sí fún tó bá ní ẹ̀wọ̀n ní jáde ẹ̀ṣẹ̀ kíkà á ní ṣe kankan ó jáde náà tẹ́ẹ̀bá ń ṣe àtúkà yìí lọ tẹ́ẹ̀bá ń ṣe àtúkà yìí yóò padà kọjá ni yóò padà sí ẹni ó lè tó sì lálàáfíà so ibi dáa lọ ni pé ṣètọ́nù tẹ̀rí yẹn yóò máa ṣe kíni yóò máa ṣe àwọn nǹkan burúkú yóò máa ṣe lẹ́sọ̀ fún yàn yóò máa ṣe lọ́sọ̀ èèyàn máa wá ní pé nǹkan tó dáa so Allah subhanahu wa ta'ala yóò wá náà lùkọ́ àti pé àwọn ọjọ́ tí wọ́n ti kọjá lọ ipe ọ̀nà yìí náà ni ṣètọ́nù òun náà ló gbà láti ṣe kíni láti fi sùn wá lọ́nà gẹ́gẹ́ bí àwọn ah, kínábùkọ̀dà àwọn áàdì àti sàmù Allah subhanahu wa ta'ala náà wọ́n ti kọjá tí wọ́n ní agbára gan àwọn yìí wọn a máa mú òkè bá a ṣe ń kọ́ déta ń dé blọọkù yìí àwọn mú àké ni Allah subhanahu wa ta'ala wọn pé wọ́tẹ̀ nìyí tó lẹ́nu náà ti bá lé ìwé òkà nínú àwọn tó máa ṣe ni pé wọ́n ṣe láti fún ẹni àpáta ni wọ́n ká tí wọ́n àbíṣe ni wọ́n fi ṣeré wọ́n kò dídá pa àbíṣe ká tó wù wọ́n Allah subhanahu wa ta'ala wà áádá wọ Samud àwọn ìjọ ádáwà àtàwọn sámúdáwà ó ní wọ fatabayyana lakum min masakinihim ó lẹ́yìn náà ti látara lé wọn fatabayyana lakum min masakinihim ẹ̀yìn náà ó mọ bá ṣe tó bẹ̀ tí ẹ̀ bá wọn ẹ̀ wọlé tí wọ́n gbé tí ẹ̀ bá lọ tí ẹ̀ bá nílé tí wọ́n gbé ẹ̀ ti mọ̀ pé àwọn tí wọ́n gbérú àwọn eléyìí wọ́n sàmì ẹ̀ka pẹ̀ wọ́n sì yẹ̀ kékeré ẹbí wa fún ẹsẹ wọ ẹsẹ èèyàn kan tó jẹ pé èèyàn tó yíṣì ẹ àwọn èèyàn kan tó wọn gan ni ẹ ti mà Allah subhanahu wa ta'ala ẹ̀sìn wàlá àtàrà lé wọn ọwọ́ ni wàzá yàrá láwọn ti ṣe ìtọ́nú àmàlà àmọ́ dábùú ti kàn wọ́n òun náà ní pé kíni ṣe dáàbì ṣe kíni ó ṣe àwọn sí ọwọ́ wọn ó ṣe lọ́sọ̀ fún wọn ó dẹkọ̀ léṣe fún wọn. ìyẹn ìjókòó lé ní ibi kan kí ní wà nínú sáláńdá ẹ̀dí rà lẹ́sìn ní sáláńdá kan wá tẹ́ rọ́ọ̀gì sí inú sáláńdá àwọn fi túra yìí sí wọn gbogbo ẹ̀sìn máa ń tọ́ ọmọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọ̀gá àti wàyí. so ìdáàbì ṣe kíni ó ṣe lọ́sọ̀ọ́ ẹnì kan sọ ìtàkan nínú àwọn tó máa ń lo àlìjẹ̀nú olóṣèlú sẹ́yìn ẹ̀yìn Ìbàdàn nínú àwọn tó máa ń lo àlìjẹ̀nú tí wọ́n máa pàṣẹ kíṣẹ́ tó ìgbé tó máa wá pàṣẹ yìí wọ́n wá sọ pé àwọn ti dépò kan èmi ò ní máa kálọ̀ tí ń kírun èmi ò ní Madina ló ti máa kírun tó tó ìgbé àwọn tó ń sọ yìí àwọn tó ń bẹ wọn fi parọ́ ni o tó ìgbé wọn ò rí kankan tó jọmọ́ káàkiri sí ọ̀rọ̀ sí Madina wọ́n kà ṣe iṣẹ́ kẹfẹ́tẹ́ ṣe ẹwà sí pàtí tí ẹ̀rí sí tán wọ́n làwọn lẹ́bí kà ní tíra ọ̀gá ìsìláyé mọ́ ní síkírà ọ̀gá làwọn ọ̀gá ọ̀gá làwọn sì gbá táwọn ẹ̀dí bá mi sì so lẹ́yìn ló fi mọ̀ pé kò sọ́nà máa wọ ìkànnà ní ọmọdé kírun ní maka ẹ̀sìn àgbà lọ. tọ́ wọ́n ní bàbá yìí wọ́n lẹ́yìn yìí ẹni kí ó lọ́dọ̀ ọmọ kí ó wà báyìí máa kí ó lọ́dọ̀ ẹ̀ àbọ̀wá ni wọ́n kí ó lọ́dọ̀ ọmọ kà kí ó jẹ́ abidjan ni kí ó pẹ́ ọ wá ní owó òun ti tó èbó ń ṣe wà ní ìsirísí ipò oúnjẹ ní síwájú ọlọ́run ní kàábà lọ sí máa kí òun ó ní kàábà lọ sí máa kí òun kàábà bò ó ní tí ò bá sì darí lójú tẹ́bá tún ní ọ̀dà tẹ́bá wá òun lè gbé lọ ájọ lọ tẹ́yìn lọ kí òun ní kàábà àbá wa ní ọ̀dà yíyí olùkọ́ wọn wá ọwá dọ́dọ̀ rẹ̀ ọwá tẹ́ ìjẹun kalẹ̀ báyìí wọ́n ní ìbá ń fa ìṣẹ́wọ̀n ìbá ń fa ìṣẹ́wọ̀n wọ́n gbé pé bàbá ṣe pé bá wọn ṣe bá àwọn ọ̀gá yìí ọ̀gá ìjẹ ni ọ̀gá rírà wọn ọba lọ ọba dé ọba dé kàába lóòótọ́ sòwò ṣe rántí bàbá yẹn lóòótọ́ bàbá ṣe wọ́n ní bàbá ṣe mú ayẹta kò sí ìbọn tí àwọn ọ̀gá ilà ìgbà wọlé ayé fún yìí tó kiri yẹn jọ lójú ebi ṣe fa ayẹta kò sí ìdẹ bó ṣe kú sí ìdàgbà ọ̀gá ilà ìgbà yìí dàgbé káàdì ojú àbá àbáwọn kan ní pé àṣírí àtàlà wa àbáwọn kan gba pé wo omi tá a wà ìwà <laughs> tí ti pé wo omi tá a wà ẹnu pé ṣe ìtàn òbí ṣe lọ́sọ̀ fún ó dàbí ó dàbí kàábà iná ló pa àtúnyẹ pé àwọn ẹlòmíì tó máa ń sọ fún yín pé kíní kan àlàmúdá àlàmú wa ní òsán ní mọ́kátà ẹjọ́ àti ẹ má bàjẹ́ o mọ́kà pẹ̀pẹ̀ ní òsán mọ́kà ní ìlò tọ́ ṣètánì ti ṣe gíní tó àtàní eré àtà sálága ẹ̀sálága òkúlé wọn pé eré àtà òkúlé wọn òun náà ní ṣètánì gbé lọ àmọ́ yóò wọ́n wá ní pé òun àmọ́kà so eré òun tó sì máa ṣe lọ́nu wá ń kírun lé àtà òun kírun lé àtà lọ sí òun gbá ẹ̀jẹ̀ bá yóò sì máa kí lọ́nu àárí yóò fi kú bẹ́ẹ̀ yóò sì máa ní àtà ṣètánì tó máa sọ lọ́kà rẹ̀ pé àbàìkú rẹ̀ làbàìbàjẹ́ náà rẹ̀ báyìí ní ọ̀dẹ̀ yóò wá kúmọ̀ tó bá wá kú tán ìlànà padà á fi hàn tó bá ti wá dẹnu olè kú tó bẹ̀ kú tán ìlànà wa kọ́ ọ́ nítorí wá kò sí kò sí kò sí kàtó tó pa á pọ̀ mọ́ o ẹ̀sùn àti ó ká ló gbẹ́rù rẹ̀ ni ó ká ló gbẹ́rù ni dáadé yìí yóò ti wá dé ìdájọ́ ti dé ibi tó jẹ́ pé agbèdè méjì ọ̀nà ní tó yẹ pé kò sí padà mọ́ yóò ti báyà dé pé ibi tó jẹ́ yóò ti báyà dé gárgárà táwọn ìjọ pé téèyàn bá túbá ń gbà wọn kò sí túbá mọ́ ìdájọ́ ti lókè sí lọ rẹ̀ pé kò rí kankan kò sọ́ọ̀ṣà náà nígbà tó bá ṣe tó bá bẹ̀rẹ̀ àwọn àdébí tí ó bá dé àtà ìlà àdúrókà olùgbà nígbà tí ta ti fi tí fìlà àwọn tó mú mi ẹ̀ka torí pé kìíní ìdé ó sì wá sọ pé ìní amátúbílẹ̀ ní amánàbí ìbá mi sọ̀rọ̀ ó sì wá ní àà ah, mo fi gba ọba táwọn àní sàárè gbà gbogbo gbàgbọ́ lónìí o àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tà ní àná ọ̀pọ̀lọpọ̀ àṣọ ìdá àbíkọ̀ pé ní ìsìn báyìí ó sì wá láti kó fẹ́ sí kí ni ó fẹ́ gbàgbọ́ sí kọjá tó bí ṣètà ní ṣe máa ṣe fún yàn yóò bá yàn débi tí ó ti di pé kò sọ́nà àbáyọ mọ́ yóò sì wá padà níwájú orí gangan ẹ̀sìnbà yóò jẹ́ kó rí ní pé kò sọ́nà fún ọmọ pé yóò àwọn ìyá sí ẹ̀yẹ àmọ́fà ní ṣẹ̀kọ́ ìkọ́lẹ̀ lè ní sáré ẹ̀kọ́ ọ̀làmà káfàrọ̀ ọ̀là ìní ìbàrí òmìn ká ìní àfáàkùn lọ́wọ́ padà ní. Allah subhanahu wa ta'ala àpèjú àdéhùn ìṣèkọ́n nígbà tó sọ́wọ́ mi nìyà pé ẹ̀kọ́ ṣèkèfèrí òun náà ni ó máa palẹ̀ mọ́ gbọ́dọ̀ tí ó ṣèkèfèrí fún un tó bá sọ pé tó lẹ́sẹ̀ kan náà ni ṣètánì ó sọ̀nà fún ọ tó ti rí bí lágbájá wò ó ti mọ̀ fún lágbájá òun yóò di ẹ̀mí tiẹ̀ di ipe àṣẹ níbi ẹ̀mí yóò wà ní àwọn bí lọ lágbájá wò láì láì ṣètánì òní sọmọ pé kó fi lọ ẹni tí ó sọmọ pé é kí ẹ fẹ́ fi ṣe tí ó wà lọ́wọ́ sí wà sí ṣètánì òní sọmọ láíláí yóò wà tọ́ka rẹ̀ ẹ̀sẹ̀ bá ti ní ẹ ní fifty yóò bá ní wá wá ẹ̀wọ̀n kan báwọn bí ṣe láti máa ní ìrìn rẹ̀ lọ gbogbo máàpù kì ní yẹn tó jẹ́ pé bí bá ti ń kó sínú eléyìí ẹni tí ó lọ lè bá yóò sì lọ lè tẹ́lẹ̀ kalẹ̀ lọ́dọ̀ sí ẹ̀ náà ẹ̀sì bá ó lọ́dọ̀ ìbáyìí kó kàmá sí rírí ara wọn so Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé ṣètọ́nì ó sọ fún mi nìyà pé òun náà ló sọ pé kó ṣe kèfèrí ó nígbà tó mọ̀ yẹn wá ṣe kèfèrí tán qala inni bari'un mink wọ́n ti wá rí pé ọ̀nà ìlú lágùn kò ní solution máa wá ní ìbàrí òmìnir ó ní mo bọ́ pápọ́sẹ̀ kó láàárín إني بريء منك إني أخاف الله رب العالمين حديث لا نبير الله سبحانه وتعالى إني أخاف الله رب العالمين يا إننا بير الله سبحانه وتعالى كي كأبو ربا مين كأبو نيك أقبال يسكي ويو يو يو يو سكون بي so òun náà ló wà tó yẹ pé kí ni ká máa sọ́ra fún gbogbo àwọn àpẹẹrẹ tá a bá ti ní pé àpẹẹrẹ ṣètánì rèé ìdáhùn sáàmù sí èso sáàmù sí èso òun náà ni màá kọ́ mi yàn bẹ́ẹ̀. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ méjì Allah subhanahu wa ta'ala tí ó tó ròyìn fún agẹ́bí àwọn kùrẹ́ṣì Allah subhanahu wa ta'ala fún asọ́lù àbáyé ayé àkọsí yé ti àwọn kùrẹ́ṣì ẹni yẹn ó ní wàyé ti sa ìyáda láwọn ṣèkọ́nù àmàlà ó nígbà tí ṣètọ́nù tó ṣe kíni tó ṣe iṣẹ́ wọn ó ṣe lọ́sọ̀ fún wọn láàrin ìdẹ́kọrí ti ṣe wọn fún wọn á ti kíni wọn máa wá rí níbẹ̀ nígbà tó ṣe pé iṣẹ́ dáadáa òun náà ni wọ́n ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sọ fún wa nínú <clears throat> nínú àyà mi nínú alukur'an ó ní wakadhalika zuyina kẹfìrì nínú mushrikina qatla awladi ẹ̀wọ̀n ìṣẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti kíni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ti ṣe kíni fèsì tán zayyana kẹfìrì nínú mushrikina ó ṣe lọ́sọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn adẹ́bọ̀ nínú àwọn òkúrọ̀ nínú àwọn òkùnà kí ló ṣe lẹ́sọ̀ fún wọn ara rẹ̀ tó bẹ̀ ní kó wọn náà ló bí fún ara ó sì ó sì pàtàkì Ghana ni ó sì lọ́sọ̀ọ́ ẹ̀wò ní ìsìláyé tá a kàn ní sítámákà ilé ìjọkọ̀ á níjọ́ nígbà táyé fi dá a mọ̀ wò pé sáwọn ìyá sì lè sílẹ̀ rí òpé ni ó gbàgbé oṣù mẹ́sàn-án ni àbí ó gbàgbé ọjọ́ ọ̀kúnlẹ̀ ní sídámọ̀ wípé èé ọmọ tó bínú àmọ́ nísìnyí ẹ̀rẹ́ ló fi ní síláyé omi mọ mẹ́ta ìdíbà ní ọmọ mẹ́ta tó bí ní síwá àwọn ọ̀gbẹ́ nígbà tó sì wá ta wá náà tàbí àwọn àwọn táà ní síwá ìyá káàmù kan ní wọn káàmù <laughs> ṣètánì ló ṣe lọ́sọ̀ fún náà ìgbà yìí tí gbogbo ẹni jọ jẹ́ àpapọ̀ yìí sí báyìí tẹ́bá ti lò kán ló wọ́n ní sí báyìí tọ̀ ẹ máa gbádùn ẹ̀dùn àmì sí ẹ sì kò nínú ẹ̀kọ́ nù sẹ́ ẹ̀kọ́ ló sì òun wà ronú lọ bẹ́ẹ̀ lóòótọ́ ìwà mú ọmọ tó fi ọmọ tó bí inú ara rẹ̀ ẹ̀dùn àmì sí ó sì lọ sí kékeré lọ sí lọ sí mọ́ ògbóró ẹlẹ́yìn wà àwọn ìṣètánì àwọn tí wọ́n ń jọ́sìn fún kí ló pàtó fi ṣe lọ́sọ fún wa nǹkan kan ló fẹ́ bẹ́ẹ̀ ẹ̀dùn bá sí àbílùpà ah, òun náà ní ilé yòòdù òhun láti ibà ṣe kí láti ibà fi tó pàápàá wọn yòòdù òhun láti ibà fi tó kó lójú ọ̀nà wọn sùn hàn lọ́wọ́ tààrà ọ̀la ọ̀nà kan sí ìlànà sí ìlànà ìfẹ́ mi òwúlò gbogbo ẹni máa sọ̀bù láyé yìí ẹ̀ gbogbo àwọn òun náà máa ṣe ọ̀nà nkáyọ̀ kan ṣoṣo náà ní ìlànà ìfẹ́ bẹ́ẹ̀ lè yòòdù òhun nǹkan méjì ìlú olóògùn láti lè bá tẹ́kẹ́ni láti lè bá fún ìwọ̀n kó bí ẹ̀sìn wọ̀nyẹ́lì tó àlẹ́ ìdí ìnáwó àti láti lè bá dá ẹ̀sìn fún wọn lọ́wọ́ kọ́mọ̀ dá ẹ̀sìn màmá ó kí ogun olúkú oṣù náà lọ́wọ́ kẹ máa mọ̀ pé ilé ilé ìṣẹ̀lẹ̀ ìkọ́lẹ́sìn kẹ máa pé tí ò dá kẹ máa pé ilé ìṣìn báwọn èèyàn ọ̀la ẹ̀sìn ìta níbẹ̀ náà so òun náà ló pàtó jẹ́ pé ẹlòmíì ṣìta ni ó ṣe egbò èèyàn ṣe máa ń dowó ìlú ẹ̀ kí ẹ fi gbìyànjú ṣe àìjọ wa kúlú kúlú kẹ́ni kó má sọ wá mẹ́tò ẹ̀jọ wa kúlú kúlú báyìí wá fi fọ́pọ̀ mu ẹ̀dí bá ń ṣe ó yà ká rẹ̀ látara rẹ̀ àyàfi ẹni tí ṣètánì bá ṣe kí ni tí ṣètánì bá wá tọ́ka rẹ̀ fún ẹ̀dí bá mi sì tí ìdájọ́ bá tọ́ka rẹ̀ fún ọkùnrin ṣiṣẹ́ láíláí tí ìdájọ́ bá tọ́ka rẹ̀ fún ọgbẹ́ tọ́ ọ lọ́wọ́ àtẹlẹwọ́ èèyàn pẹ̀kú mẹ́ta ló sọ fún ọ̀dà rẹ̀ lọ́wọ́ àtẹlẹwọ́ èèyàn wà kàbáyì wà kàbáyì wà kàbáyì tó bá ti wá ṣe tán ó wà fi ṣe ọṣẹ nínú rẹ̀ náà ó máa fi kọ́kọ́ ọmọ láàárọ̀ inú rẹ̀ ó máa fi wẹ̀ pàtàkì pàì ṣe tí ó lówó sọ láyé tó ẹ pé ṣètánì ló wà fi lè sọ fún yàn bẹ́ẹ̀ ṣètánì náà ni ó máa wá ṣe ní tó bá ti wá ní kó ṣe pé sọ ti ṣe ń tá ní ó ṣe ó ti di kèfèrí à ó ti parí ṣètánì ó sì máa wá ọ̀nà ìrísí láti lọ ìgbó wá fún ọ yóò lọ jí ni yóò lọ bá ti lè jí owó lówó náà yóò tọ́jú ìwà kó sí ẹjí mọ̀ pé wá fún ọ ẹjí bá mi sì àrẹ̀bí ó sáàbù láwọn ẹni kan tó ń nínú àwọn ẹlẹ́ran pé náà máa kawó àwọn akawó náà máa kawó tí ó pé dáadáa táwọn ká dáadáa táwọn máa jáwó gbà táwọn bá fi débi ọjà báyìí àwọn tó máa kà wọ́n ní pé má. àwọn àjẹmú tí wọ́n máa ń sí ilé ilé náà lórí àwọn olókùn <laughs> àwọn náà ni wọ́n ti wọ́n ń jẹ́wọ́ yìí ẹ̀sì bá wọn sí ẹlòmí ní sí wọ́n ti sọ ẹlòmí ìyẹn tí wọ́n lé ní báńkì látàgbé owó tí ó mọ̀ má ti rẹ́ ní tí ẹni ṣe láti ẹ̀mú ní kó ṣe yóò sì ó sì rẹ́ fún lókè sì lọ́dẹ̀ gbé owó lówó yóò bá gbé fún yóò fi já wàhálà rẹ̀ eléyìí ẹ̀ yóò ṣe kíni yóò wà fi ṣe kíni yóò sọ̀rọ̀ ẹlẹ́bọ eléyìí wọn fìyà jẹ yóò sì dáàrọ̀ yóò mọ̀ ẹ̀bì rẹ̀ ni tó gbé ẹ̀dì bá rí sí ẹ̀hẹ́ abẹ́lẹ́ ní tíra kan bẹ àbábúrà ní kan bẹ òun náà ní ọmọ sí ẹ̀bì rẹ̀ ni tó gbé sìtáàtì pé kóhùn lọ́ta ló gbé sí ìwájẹ́ ìkọ̀kọ̀ ló ń gbé ni ẹwà ń dàmú títí ó tún wáyé owó tẹ̀ wá owó òbítìbì tí owó tẹ́gẹ́ máa ṣàjọ pé ètò ẹ̀já máa dá wíyá rìn fọ́ǹtì ìdáná àwọn pé ẹ̀bà báwo tún wá sọ fún ọ pé ètò tó bá ti ní tó bá ti di owó sọ́ọ̀rì bí five hundred thousand five hundred thousand ah, ẹ̀yìn wà wò pé ẹ̀ sáwọn ní thousand ẹ̀wọ̀n èdè bá kó láwọn aṣọ láì ṣíra yìí bóyá wọ́n tán gbé ní ìṣẹ́ wa bóyá five million ni wọ́n kàn wọ́n pàṣẹ pé yóò pàṣẹ méjì fún yìí yóò fi mú omi sọ ẹ̀kún ẹ̀lọ́ five hundred thousand wa ẹ̀wà ń dà gbogbo ẹ̀wà ń dáwó jọ ẹ̀dè bá ẹ̀wà ń dáwó jọ tó jẹ́ pé kí lákàrà bẹ́ẹ̀ wà kó fún ọkẹ́tọ̀ òní síbẹ̀síbẹ̀ náà ẹ̀sìn rẹ̀ ti tóbi ọ̀la ẹ̀dì tí ìmọ̀ sọ ọ̀rọ̀ fún nípa pé nípa ọ̀tẹ̀ lọ lè báyìí ẹgbẹ́ níṣẹ́ ọwọ́ ilẹ̀ tí níṣẹ́ lọ́wọ́ rẹ ní gẹ́gẹ́ ra máa jẹ́ oyin kẹ́ máa mú yín jẹ́jẹ́ ọ̀nṣáàbù ọlọ́run bàtí rẹ tó bá wá dé ìsìlẹ̀ ìwà òkè tọ̀ àwọn àbá ní ẹ̀tún àjòkó àdúrà kan àbá tó bá yín ṣiṣẹ́ kan ẹ̀ máa lọ lè kó fún ọ ó wá sọ ọ̀rọ̀ méjì kan fún mi méjì náà níbi ṣe wá láǹfààní táàbì máa sí àwọn yìí inú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sọ fún mi ó ní ọ̀rọ̀ tẹ́ẹ̀ mọ́ tí ì máa ń sọ ní tẹ́ẹ̀ parọ́ sí ó ní ẹnìkan pé òun pẹ̀lú ẹni tí sọ yìí tà ó lẹ́nu ká bá wọn wá nítọ̀ àwọn fẹ́ àwọn fẹ́ ra pẹ̀lú ọwá nítọ̀ àwọn àti wá wo pẹ̀lú ìtàn fẹ́ rà kí àgbọ̀lú ìlà òun rà ó wá ní àwọn tó fẹ́ kẹ́sẹ̀ fóun ni pé tó bá ti di pé àwọn dé bá àwọn fẹ́ ra pẹ̀lú ẹni tó fẹ́ mú wáyé iye táwọn bá ti ná sí náà ní kẹ́ ẹgbà ẹgbà pé àbá ti ná bí i ẹgbà pé ìjọba ti gba so àwọn ó ṣe nígbà tó àjọ tí ó gbé gánàmù àgùntàn ẹjọ́ àti àgùntàn obìnrin jọ tí ó gbé obìnrin òun lọ obìnrin tó fẹ́ gbá lójú jọ tí ó gbé lọ ọwá gbé obìnrin ọwá gbé ní sango kó sì adé sango ọba ní ọwá bá ẹni tó bá sọ̀rọ̀ yìí kò bá bẹ́ẹ̀ ọwá bá àwọn tí wọ́n jọ tajà bí àwọn bí àbúrò rẹ̀ ọwá ní tọ̀mọ́lú yìí lónìí yóò wá sọ pé báyìí yọ̀dá àyíká fún ayé báyìí lóòdà àkàrà kò gbà bẹ́ẹ̀ o àgbẹ̀ lẹ́nu ṣe báyìí báyìí pé àwọn alágbájá ní owó wọn ní ṣe báyìí fún wa ó bá gbé fóònù bá pè é ó sì pé ó gbogbo nǹkan nítọ̀ ẹni tó bá sọ ẹ̀kọ́ ti sọ fún ìrìnà tẹ́lẹ̀ ẹ̀dìbà bìí àyùn náà wọ́n jọ pa ọkọ̀ bí ìbàjẹ́ ni o ẹ̀dìbà bìí ó wá jọ ó wá nítọ̀ bá ti sọ wọn sọ yìí lára ni àmọ́ òótọ́ ẹ̀ èló lẹ̀ máa ń pa tí máa rẹ̀ pa torí ibi náà láti pa lẹ́tì bá ti bu àwọn àmú ah, thousand ní ìgbà ah, so a padà àwọn àgbẹ̀jù rẹ̀ àwọn akó bẹ̀ tán nígbà tó wá kó bẹ̀ tán ó sọ ẹni wá sọ fún gbígbà tó wá di ọwọ́ rẹ̀ lẹ́yìn bíi lẹ́yìn magrib onímọ̀ sí ikọ́ lẹ́yìn òun wọn náà lágbájá ń gbọ́lẹ̀ wà tí bá dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọlé tí gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ni àwọn èyí dákọ̀ rẹ̀ lágbájá lágbájá ń gbọ́lẹ̀ wà ó ah, ní mo wà ní mo ní wà ó ní èmi náà wà ní jọ́sí àgbàbà yìí pé sẹ́yìn jáde wa gbogbo kẹlẹ́ mi kóhun débẹ̀ kó wọn nítọ̀ owó màlúù tàbí láàyè àwọn àwọn màlúù àwọn tó bá délé ọba ní ẹni sísẹ̀ ní pé gágámù ó ti bá tiẹ̀ lọ wípé òun ò ara màlúù ètí bá ìlúlẹ̀ ìlúlẹ̀ ìlú ní ká fún yín owó yìí tàbí wọ́n ti jọ ṣe wọ́n ti jọ ṣe díìlì ẹnu pé kìí fẹ́ ra màlúù ó ti gbowó lọ́wọ́ ẹnu ètí bá ṣàgbẹ́ òfin wò ní màlúù màlúù wò sọ fún pé yóò jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ fún pé màlúù sáàpà yìí ti táàmù tábàtì ló tán ìyókù á ní bá ti fáwọn ẹ̀ka àkiri so kí sẹ́ wọn ṣe ṣe kó máa so ó wá bèèrè ọ̀rẹ́ pé èlò ní kẹ́yìn òun ẹni yẹn wá sọ fún pé òun sọ fún pé ah, ọlọ́run ní kò ní ọrùn báyìí tòótọ́ túmọ̀ pé bóyá ẹni ẹni òun láti ìpìlẹ̀ bóyá òun máa kò máa

lóòótọ́ ìta àlọ́kọ́lá yìí o owó yẹn tó bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bí two hundred àti ní kàtà owó yẹn pọ̀ ní owó tí fi ń ṣe bísíǹsì ni ó wá dọ́dọ̀ ó wá dọ́dọ̀ àfa kan wọ́n ní yóò rí kan wọ́n ní yóò rí àfa yìí wá ní ó rí owó yẹn ó wá ní àmọ́ ẹ lọ tọ́jú twenty thousand wá twenty thousand naira so olóhùn wa lọ lè wò <laughs> eh, ten percent láì ṣe lọ́yà láì ṣe àwọn onísàlẹ̀ ẹ́ eh, tọ́mọ́ wò pé irú owó rẹ̀ irú èlé lẹ́wà ó wà bí i wọn àlò wọn àlò pàṣẹ́ntéèjì àwọn nínú agbáyé náà wọ́n ń lò bá yóò àlọ́ yóò àlọ́ tọ̀ ó wá ní káwọn ọmọ twenty thousand wá ó lò wá wò pé twenty thousand yẹn ó sì lọ lè wá twenty thousand yìí láti ju ẹ̀ náà ó lò wá wá twenty thousand yìí òun wá lọ lè wá wá kó fún ó ní bóun ti bá mi sọ̀rọ̀ yìí ó ní àgbo ohun tí wọ́n jí àti twenty thousand fún ọ̀bá yẹn lọ́la sọ fún ṣe ẹgbẹ́ ẹni gbìyànjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti máa ẹ̀dí bá rẹ̀ torí pé wọ́n á sọ fún jọ ẹ̀ fún ní gánà mùsà absent ẹni bá absent absent ní jẹ́ dáná so ìjọba ti bẹ̀rẹ̀ lábùtà ní yorùbá bẹ̀rẹ̀ lábùtà ní yorùbá lọ́mọ bẹ̀rẹ̀ ṣe wọ́n lè yàn bọ́ọ̀lù wọ́n lè oṣù tó bẹ̀ nù ọ́rá ní yorùbá sọ fọ́ so àwọn àwọn yìí náà wá sọ pé ẹ̀gọ̀ ẹtù tó bẹ̀ nù ọ́rá tẹ́lẹ̀ bá wá bọ̀ ní ẹ wà bá ní ẹtì bá tó wà bá mi ilé ilé ilé àlàkàtẹ́ mi náà wà yìí wọ́n náà rí pé oúnjẹ gẹ́gẹ́ tó wà bá mi pé ìwọ fẹ́ rí áìsì tó fẹ́ jẹ mi mo ní ìbá máa ń jìgì máa ti ṣe àwọn àtọ́ ọgbọ̀ wà bá rí wọ́n lẹ́nu ṣe ọlọ́mọdé kí ọlọ́mọdé arógbó gbọ́n ẹ̀dùn àti àdúrà àwọn ṣe máa kọ́lọ́mọdé arógbó gbọ́n káwọn ọlọ́mọ ní ṣùjẹ́ báwo kó bá ti gbẹ́ nítorí wọn lọ́dọ̀ dáko mọ́ nínú lọ gbọ́dọ̀ nípa ṣe lọ sísọ bá wọn àti ṣùjẹ́ kó náà fẹ́ sọ táìmọ́ rí nípa táwọn arógbó wálé nìkan kọ̀kadà ń gbòòrò nísìn ẹ̀ẹ́dì gbogbo ẹ̀ṣẹ́ rí so gbogbo àwọn ilé ìdíje báyìí wàlá inú àwọn ọ̀nà tí ṣètánì máa ń lò láti pé kíni láti ṣe nǹkan lọ́sọ fún yàn gbogbo agbóhùn aláàbò gbogbo tí máa ti ń wáṣẹ́ mi yàn láburú pé ọ̀kà mi kan wá ní kí n má ṣe ẹ̀dùn ọ̀bẹ ṣe dáadáa àbọ̀bẹ ṣe aburú kan ó lẹ́nu ìtọ́jú wá kọ́sí wà ní ọkàn rẹ wá ní mọ́tàún jáde ẹ̀dùn mọ́tàún jáde wọ́n jò mọ̀ tó bá ti ṣe má so ṣètánì náà yóò kọ̀ gbá lọ sí kọ̀ ọ̀tún mọ̀ ṣùgbọ́n ní mọ̀ so gbogbo àwọn eléyìí òun náà ni ọ̀nà tí ṣètò ọ̀nà tí máa fi ṣe kíni tí máa fi kọ́ ìyàn ní aburú inú àwọn ọ̀nà tí Allah subhanahu wa ta'ala dúró ìfún wa àwọn tó yẹ pé kíni àwọn tó yẹ pé wọ́n bẹ́sẹ̀ sẹ́yìn kúrò nínú ẹ̀sìn Islam lẹ́yìn ìgbà tán ti wọ inú Islam tán wọ́n wá ṣe kíni wọ́n wá kúrò nínú Islam látara pé kíni látara pé Satan ó ṣe nǹkan ó ṣe ẹ̀sẹ̀ lọ́sọ̀kan Allah subhanahu wa ta'ala sọ pé innal ladhina irtaddu ala adbarihim dájú inú sọ́tù Muhammad ayat 25 ó ní dájú àwọn tí wọ́n gbẹ́lẹ̀ sẹ́yìn lẹ́gbàá tó ti di mùsùlùmí tọ́tẹ́lẹ̀ wọ́n tún wá rà ṣe máa wọ́n ní ọ̀rọ̀ wa lọ́gbàá àgbákò nínú ẹ̀sìn nígbà tí máa tàbà ìyá nàlá wọn ìgbìyà ìgbà tí ti clear sí wọn wọ́n Islam lọ́nà tó tọ́ ó ti hàn sí wọn lẹ́yìn ìgbà wọ́n ti kiri é máa Allah subhanahu wa ta'ala ní ash-shaytanu sawwala lahum wa abdala àwọn táà ń sọ yìí ṣètánì ló ṣe ẹ̀ṣẹ̀ lọ́sọ̀ fún wa sìtáàtì ló ṣe ayé ayé ni wọ́n wá káàkiri ayé ní wákàtí wá ní kòwò ráyé yìí lóun ti bá ráyé yìí àdúgbò jáde kó omi sàá ìdáni wá sí lọ́sọ̀ fún wọn láti dáni ó sí lọ́sọ̀ fẹ́ lómi ìdẹ́bí pé tó bá ti tó bá ti ṣe pẹ̀lú àbí tó bí sísítì ẹ̀dí bá mi ti lọ́kà padà sínú ìsìlámù ni tó bá jẹ́ ní ó sì ní nǹkan kó jọ ẹ̀dí bá mi ìdáni náà ni o wọn náà wá ló tọ́ ni o àmọ́ ah, ti lálàbí àtó yìí kò sí lójú mi tó wá wúra rẹ̀ bí i ah, kò sí lójú mi <laughs> ẹ̀dí bá mi ìdáni wà sòrí ẹni náà tí ń bá bá lọ ibẹ̀ náà ní ipò tí wọ́n bá tẹ̀kẹ̀ ọ̀nà tí ń bá lọ náà ní ipò tí kìíní yóò ti wọ́n tẹ̀kẹ̀ wà á tẹ̀kẹ̀ ní ayé òun náà kò ní ìlú gbádùn àgbéyàmọ̀ náà kò dára sí kuma so eléyìí òun náà níwọ̀ àwọn èyí tí ti ṣètò àmì máa ń lò láti tẹ̀kẹ̀ ní láti fi sọ àwọn èèyàn nù. àfáwa inú kọ́yé rahimahullah wọ́n sọ fún wa nínú tíra àwọn ìgbà ọ̀nà tí ṣètáni máa fi ṣe nǹkan lọ́sọ̀ fún yàn wọ́n ní wọ́n ní màkà yìí nínú àwọn ètè tí ṣètáni máa dá fún yàn ní hmm? àyẹ́sàrà ká òun náà ní pé kí ni kó ṣe kó sà sí làákàyàn yàtọ̀ kó ṣe làákàyàn kó ṣe kó ṣe òògùn sí làákàyàn kó fi gba làákàyàn dá ìmáyé hàtà ìkìlọ̀ yàtọ̀ gbogbo gbà yóò máa sa yóò máa sa abẹ́ sí làákàyàn yóò máa sa òògùn sí làákàyàn láti kí ni láti lè bá àbí déte wà láyé sí omi sẹ́yìn ní ilá masha Allah wà sí tó lè làkú nínú ọba sí tábì ọba sí ìdábì máa ta sílá káyàn àyàfi ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ ẹ tó bá sa lókù ni ó làkú níbi ọfà ṣètàn tí máa ta lórí akáyàn tí òbí ní orúkú yàrá pé á ti ṣe yóò dáa so àbá wa sọ fún wa pé ó ní pẹ̀lú lẹ́yìn náà láwùn fẹ́ ìlà alẹ́bí yẹ̀dúró àtàlùfáyàrá ìlẹ́yìn àdáhùn sìtáni yóò wá ṣe ẹwù sìtáni yóò wá ṣe nǹkan kan tó yẹ pé nǹkan tí yóò máa kó nira báyẹn nípa yóò máa kó nira bọ́ nípa ara rẹ sìtáni yóò wá ṣe lọ́sọ̀ọ́ fún ọ débi pé èyí wà á rí pé kò sí tó sábàá níbi tó ti ń ṣe lápèjúwe ẹ bàbá tí mo gbó tí báwọn tí mo gbó láwọn míì ní mo dájú mú bí wọn dájú dájú yílé dájú yàwé káàkiri tí wọ́n rí àmọ́ sìtáni yóò máa ṣe lọ́sọ̀ọ́ fún bẹ́ẹ̀ bàtí máa mú gbó yẹn ìgbà yẹn ìgbà wọn báyìí tó wá mú gbóhùn nísìlá yìí ara rẹ̀ yóò yá jágájágá ta wọn àti wọn mú gbóhùn nísìlá yìí tó wá fẹ́ fẹ́ nìkan bá ń sẹ̀ tó wá fẹ́ já tó wá ti mú gbóhùn sí orí bá pé ìgbà wọn wá tó wá lágbára ló ti wá tún gbúrú àrùn rẹ̀ ìṣáná mọ̀ sí kíni yóò mọ̀ sí lọ́sọ̀ kọ́lá yóò mọ̀ sí lọ́sọ̀ bẹ́ẹ̀ lórí pé wàhálà ìlú máa pé ìgbó ìjọba mi sì ó kálukú náà máa ń lo ó ní pọ́ńtì náà máa ń lo òkè gbóni ní máa mú bírèdì ṣáàpù ẹ̀wọ̀n bá mi sì yóò wọlé igbó ní máa ń fẹ́ ìṣàbù àwọn kan nílò olóògùn lórí ẹ̀dí wà lórí ẹni tó bá wá gbọ́ wọlé ìlú ẹgbẹ́ ìlú ó ṣàbù òun àwọn oníwò pé ah, á mọ́jẹ́ kí mi ó lóògùn lò ajé kí n gbọ́ pọ́ńtítì rẹ̀ lọ́dọ̀ ẹ̀dí yìí ẹ̀dí wà lórí wà lọ́wọ́ pé díẹ̀ náà ló máa lò láti lò báyìí tó bá wá di pé kí ní yóò ṣiṣẹ́ náà àbẹ́ni yóò fún mi pé ni àbẹ́ni yóò fẹ́ kó nílé yóò tún tọ́ díẹ̀ sí ẹ̀dí wà lórí tẹ́bi bá pa á ní ìṣẹ́lá tẹ́bi bá pa tó bá tóbi rẹ̀ bá pọ́n tó wá lébi ń pa àwọn ebi oúnjẹ kọ́ ní pa ọ̀fẹ́ mú kóòlì tẹ́ bá wá fẹ́ wá ti wá rí bó báyìí ara ẹ̀ yá kò sí kankan gẹ́gẹ́ náà ni tó bá ṣe ọtí lọ́sọ̀ fún so irú àwọn ọ̀nà yìí òun náà ní ṣìtáàní òun náà ní máa lò òun náà làbá àbùsọ pa pé nǹkan tí ó máa nílà ẹwọ sìgá mímu ẹwọ sìgá táwọn èèyàn mú ní ṣèlú náà sìgá kó báwọn èèyàn tẹbárí ibi tẹbárí àwòrán ibi nínú kókó rẹ á ti èèyàn ẹjọ́ àti àbíbí lọ́ǹgẹ̀ báyìí tẹbárí àwòrán rẹ àwòrán ẹ̀ tí máa mú sìgá nígbà tí wọ́n péré tẹ̀sán tẹ́ bá tó ṣe dúgbà tẹ́ bá bọ ẹran tẹ́ bọ ẹran jóná ó wá dúdú bẹ́ẹ̀ bí ṣe ń sẹ̀mí o ẹ̀rẹ́ lómi ni wọ́n ti máa kú sí láti káwá tó ra ẹ̀ yóò kà máa gbẹ́ kọ́ dẹ̀dẹ̀ ọkàn rẹ̀ ti bàjẹ́ kùkú rẹ̀ kùkú rẹ̀ ti bíbí ó ti bàjẹ́ síbẹ̀síbẹ̀ náà tẹ́ bá sọ pé mọ́mù sìgámà yóò mọ̀ mú ẹ̀dí bá mi sí kí ni ó wà lókè rẹ̀ nínú ó mọ̀ pé àmọ́ kí ló wà lọ́kàn ẹ̀ dídí mú sìtáni ojú ó máa rí nídìí pé kí ni pé tí yóò tí ò bá ti mú sùjáwó báyìí bóyá kò ní pàtó ara rẹ̀ yóò bá ti báyìí wà rẹ̀ ẹ́ kí máa rò pé ah ó dà jẹ́ kí n máa di díẹ̀ díẹ̀ kára jẹ́ kí n máa yọ̀kan lónìí ìgbà tó bá tún mẹ́yọ̀ kan lágbára ẹ̀ ti yàgò ẹ̀ o bá ti wọ́n lé lóṣù mọ́ bàbá yẹn mu sìgá lè sùn bàbá yẹn aláàjì ẹ̀ máa mu sìgá yìí báyìí ẹ̀ sì tí ṣe sì láti ó parọ́ àwà iná ẹ̀dàkùn sí láti níwọ̀n sọ fún òpé sí òlè fún ṣe tó bá kú lọ́ndẹ̀ẹ́dì sí wọ́n àrò sánú ẹ̀ ṣe wá kú lọ́ndẹ̀ẹ́dì wọ́n àrò kú kékeré tí a jẹ́ pé sì kí òlè pa wọn so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sì sáà ni wọ́n ṣe níbi àwọn nǹkan tó jẹ́ pé nǹkan tí ó máa fóònù abáyàn ẹ̀sìn bá rẹ̀ yóò mọ̀ tí ó máa fóònù abáyàn ìdájọ́ tí wọ́n ṣe kí ni yóò máa ṣe lọ́sọ̀ fún yàn yóò máa wá dàgbà tó yẹ pé á ah, gbẹ̀gbá ni wà fún yàn وينفر من الفعل الذي هو أرفع أرفع الأشياء له حتى يغير له أنه يذنب ìjẹ́ tó ìjẹ́ wàá sáfàní fún ìjẹ́ ò rí ọrùn bẹ́ẹ̀ ìdájọ́ ti máa lé kó bẹ́ẹ̀ yóò máa wá ní nǹkan onídìí pé bíkí ni ìgbà tó pé ìdájọ́ máa kó nira báyìí ẹ máa kí ọkà kùrán ní síláì ó máa ka kùrán yóò nílá bí ìgbà tó fẹ́ gbé òkèlè láyà ẹ̀ tí wọ́n ní kọ́ wọ́n kéré ó máa ka kùrán ní síláì tí ó sàbà ní kúnú bá tí ó lè ṣe dáadé kó lára rẹ̀ tí ó sì máa sọ fún òní lọ lé kéwú òkè ọmọ ẹ̀dí bá rí sí àwọn tó bá yẹ pé fọ́nà ìsìn ọmọ mi sátidé yóò nílẹ̀ sáà ní lọ sùn lónìí ìjọ sátidé ẹ̀dí bá rí bí kó máa lọ sùn gbogbo ọjọ́ ayé ni èyí tí ó mọ̀ gbádùn pé bá ṣe ń ṣe ìṣe ìjẹ̀mí sùn àmọ́ ilé ike ó kẹra ní sátidé àtúnṣe kó wà lórí kó bá ìdé ẹwà ní wà nílà tó ara iṣẹ́ ṣètọ́ nìyí aṣẹ́ tí ìta nìwà ṣe nù ìdí ó mú ìgbádùn báyàn ìdálòsùn pẹ̀tẹ́kínì yóò sì mọ̀ wá fi hàn ìgbàdùn pẹ̀tẹ́kínì yẹn la ẹ bá ń gbé ìwé dáàbò pẹ̀tẹ́kínì sí ọmọ àfáànù gbọ̀mọ́ ìdáni ó dé yóò máa fọ́ ọba ẹ̀jẹ̀ bá yóò sì máa mú lóòótọ́ nígbà tí èèfé tí èdè àti tẹ́lẹ̀ yóò wá máa mú yóò máa wò pé ah ní ilé àwọn èèyàn sòsìdánì òun náà yóò àbùdánì wá fi sí lẹ́nu yóò máa gbọ́ àyàn lọ́wọ́ aláìsàn ìgbà ó sì rò pé tó ní mo ti máa mú yàn ilé rẹ̀ ẹ̀jẹ̀ bá sí so bẹ́ẹ̀ ni sèdánì tí ó kọ́kọ́ gbà wọlé sí ọlá mi tí máa ń wọlé tó wá sí báyìí tó sàgbọ́ ha bí mọ́ tó bá lọ́la tó fún mọ́ pẹ́ tó wá dọ̀tún lá tó bá ti dáre sáà lóòbọ̀ tó bá ti fa yóò fẹ́ àìlè eléyìí ìfẹ́ yà àgbà wa lọ́wọ́ ló bá kó lọ́dọ̀ rẹ̀ wà ní mọ́ wá fọ́ àtúnkọ̀lẹ́lẹ́ tó wúrọ̀ àwọn ọ̀sán báyìí jẹ́ ọ̀nà sí ìdáni náà gbà tí ló ti lé sí sínú kí ẹ̀ bá ń sẹ́yìn bá lọ́wọ́ ọlọ́wọ́ pé sòkòtò kó pọ̀ kọjá kókó sẹ́ kí ọ̀tọ̀ bá kọ́kọ́ wo gé sòkòtò rẹ kó pọ̀ kọjá kókó sẹ́ kó tó lè jáde nulẹ̀ ọkọ̀ máa wò pé ee pé àwọn sòkòtò mi nígbà tó tó á lọ lè ṣe kó pọ̀ kọjá kókó sẹ́ ìdáni kọ̀kọ́ wá jọ ọdún náà fèyí àkọ́ wá jáde báyìí àwọn yóò máa wọ ẹ̀wọ̀n máa bí ọ́ sí ẹ̀yẹ́ wọ́n náà máa wò pé òwúrọ̀ ti fi sí ẹ̀yẹ́ lóòótọ́ ó tún wá pa wálẹ̀ díẹ̀ sí pé ṣé kí n ó tó súnmọ́ láì díẹ̀ ìdáhùn ọgbà ṣébi tó dé yìí ó ti gé tẹ́lẹ̀ o yóò wá fún àwọn dáhùn débi débi yóò bá débi débi rẹ̀ díẹ̀ pé kó sàmì wálé díẹ̀ tó wá lẹ́nu kọjá lọ́dọ̀ àwọn èèyàn káàmì máa mọ̀ sí nọ́mbà mọ̀ ní pé kó o ìdájọ́ mi ṣe kó o ní lọ́kàn pé súnà nẹ́bì ni mo tẹ̀lé yá sọ̀kòtò ẹgbẹ́ wá dé ibi olúmu tó dé yìí tó wá ti sọfẹ́ sọfẹ́ yìí ó tó wá lé yìí á bá nàìjíríà máa wọ̀ ọ́ nù tó bá fọmọ tó bá níbi sí ní àmọ́ wọ́n nù wọ́n wá fọmọ pé ẹ̀ tara yín wọ́n bá níbi láyé wọ́n rà nẹ́bì láwọn nǹkan tó yẹ gbọ́ngàn kó yọ ẹ̀sìn bá fi sùn sètáni ló kọ́ lé lẹ́yìn mọ́ pé kó sọ fún ọbẹ̀ wọ́n ló máa rí olóka yẹn ah, kí ni àkọ́fẹ́ níbẹ̀ ló sọ ni àwọn tó yẹ yẹn náà bá ti múra wọn kalẹ̀ dáadáa ẹ̀sìn bá fi sùn wọ́n náà wàá sọ fún pé ah, ah bá ló sọ àbí gbàtà àti báyìí lẹ́yìn àbí o sáà láti fi kírun ẹni báyìí sí bí ọ̀pọ̀ láti bá dìde máa jọ sán òkú bá nẹ́ni àbí ẹnu àlẹ́ ìkọlù ti gbọ́dà ẹ̀ sì pé máa gbà rẹ̀ máa kírun ẹnu àlẹ́ ìkọlù ti gbọ́dà ẹ̀ sì pé máa mutí àbí o gbọ́dà ẹ̀ sì dára náà àti bá láyé ni tábà fẹ́ mú ọ̀rọ̀ ń lérí pé báàbá ti bá nẹ́bì ká má ṣe ẹ máa mutí ẹni báyìí sí ẹ máa ṣe ìsìná ẹ máa ṣẹbọ gbogbo àwọn kan tí ò dá ẹni báyìí kọ́dà ọmọ ní ọmọ yìí tẹ́ẹ̀bí tẹ́ẹ̀bí nínú ẹbí sáyá àpá àpá àdàbí àdàbí sọ fẹ́ sáà lẹ́yìn kẹta ẹtì bá wọ́n sì so eléyìí ọ̀nà tí ìta ni máa ń gbà láti ìwò fún wa ni ya ẹ̀bá nàbí tí wọ́n ránàbí tó ní ìwà ẹ̀sẹ̀ nínú tó ránàbí ìwò tó ní ìwò ẹ̀sẹ̀ nínú àránàbí lóòótọ́ àmà bá lákọ̀ọ́lẹ̀ bá a ṣe bá ń lákọ̀ọ́lẹ̀ tá a mú lọ́kùn nínú tá a ní ìwòlẹ̀ tèpé ta bá yẹn nìkan tí òkè ń dábàá ní kẹfẹ́ yìí lọ́mọ òkè rán ẹ̀ kọ́nà wọn náà bá wá sọ fún ọ pé ìwọ́n tẹ́lẹ̀ á máa fi

àwọn tàbí ànábì jọ bàtà gbọ́dọ̀ lọ ànábì sallallahu alaihi wasallam àwọn tá alẹ́ yá àwọn tá kọkàlẹ́ kọkàlẹ́ bàtà ànábì kúta àwọn tí wọ́n tún bí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá dàbí láyé àwọn náà pèlè tàbí ọ̀hún àwọn yìí wá jòkó tí àwọn sàábé wọn wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábé wọn gbọ́ tánàbí segin tánàbí sọ lẹ́nu wọn gbọ́ dáadáa wọn kọ́ kalẹ̀ àwọn tó rárá tó bá táwọn sàábé lọ tán àwọn mí tún délé àwọn eléyìí ẹ̀dí bá àwọn tàbí òun àwọn tó délé ẹ̀dí báwọn sì àwọn bí ẹ̀gbọ́n máìlìkì àwọn ètò ìjòkó tí àwọn tó tún tán bá wọn tán bá wọn lẹ́bí sallallahu alaihi wasallam wọ́n jòkó tí wọn àwọn náà tún bọ́ lẹ́nu wọn tó fi wá dé táìmù àwọn Imam Bukhari àwọn Bukhari náà àwọn náà ti kí Ahmad wọ́n jẹ ìgbàgbà kan náà wọ́n bá wọn ẹ̀rù mí náà sòtẹ́ pé lẹ́nu àwọn wọ̀nyí làwọn náà ti wá béèrè pé à ìtẹ́ ìlànà ìtànà mi ẹni bá ti ẹnu balẹ̀ yìí ti gbọ́ a ah, mo gbọ́ lẹ́nu ẹni báyìí sọ ẹnu ẹni tẹ́lẹ̀ ti gbọ́ yìí níbo ló ti gbọ́ òun náà ló gbọ́ lẹ́nu ẹni báyìí níbo ẹni òun náà ti gbọ́ bí wọ́n ti máa wá gbọ́ ọnu tí ó fi wá gbọ́ lọ́dọ̀ ànẹ́bí sọ̀rọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀ ẹni bá ti wọ́n àwọn afáàbí sọ pé láwùlà ìsìnáàdì làkọ́lá màṣá àmàṣá tí ẹ bá ti pé torí ìsìnáàdì ni àwọn kálukọ àwọn ìbámu sọ tó wà wù wọn ni wọn kálukọ máa wí tí ó kàn máa wí ni àmọ́ torí pé á béèrè lọ́wọ́ rẹ ẹ́ abúláàbúlà báàs ó ní àníjọ́ ó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abúláàbúlà báàs ọ̀dí ọláwà àdúmà ó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́wá ti ní anábì sọ báyìí tọ́wá ti bọ́ kọ́lá ọ̀sùn láti ọlá wa lọ́sọ́lá ó ní ara ó ṣe kíni á ti ṣe kíni á ti tẹ́tí wálẹ̀ á farabalẹ̀ ká fẹ́ gbọ́ tá nàbí wí àyè ti ẹ béèrè pé ìgbòrò ti gbọ́ ìgbòrò ti gbọ́ ẹ̀dí bá mi sì àmọ́ ó ní wàlámà rọ́kìbà náà sùn sọ àbá wọ̀dàlú ó nígbà tó wá rí pé àwọn èèyàn kò sí tó jọ wọ́n lójúmọ́ àti paramá nàbí òbí àwọn ẹlẹ́rù mẹ́ àti àgúnmí tó rọrùn láti gùn àbí tó lé láti fi gbogbo ẹ̀làwọn èèyàn kù kò sí tó gbogbo ẹ̀lú ní gbogbo fún wa òwe eléyìí tó lọ́nà lára ife wà lábàá rọ́kì bá náà sùn àṣọ àdá ọ̀dàlù ràkúnmí tó yẹ pé kò yìí láti gùn ẹ bá gùn ẹsẹ̀ wàhálà yóò mọ̀ tàn ìdànù ni àwa ìka àwọn èèyàn wá ń gùn àti àwọn tó láti gbogbo ẹ̀ náà wọ́n ń gùn ìtumọ̀ ẹ̀ ni pé kò sí táwọn yóò lè sàbíkẹ́ sódà nẹ́bí kò bẹ̀rẹ̀ ọlọ́run níbẹ̀ mọ́ abdullahi ibn abbas wa ni táwọn yẹn bá sọ pé kí ni àwọn àsọ pé ayúrò sírí àwọn àsọ pé ìjàlá tí ẹ̀mà tí wá sọ fún wa pé kọ́lá ọ̀sán láìsọ̀ lára ṣẹlá ń bá ìgbòrò ti gbọ́ ẹ̀rọ àti wá ẹgbẹ́ gbogbo ọmọ ìkan òun ó ti máa ṣe nínú yóò ti fara ìgbà ìgbà so eléyìí náà ló wà láwọn báyìí sọ pé ìsìláàmù yìí nínú ẹ̀sìn náà ló wà pé ìsìláàmù yìí òun náà ní tí Allah subhanahu wa ta'ala fún àwọn àlùmọ̀ àlẹ́bí tó fáwọn ìjọ mi ẹ̀wọ̀n ní tí a bá sọ̀rọ̀ nípa báìbù ẹbí àwọn kírísítẹ́nì lóòótọ́ pé báìbù tán gbé lọ́wọ́ yìí ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ìgbà wọn náà kọ́

ẹ̀ẹ́dẹ́ ìbùn sábì àtàwọn míì áríyá àtàwọn tó ń bá níbi kọ wáyé yóò àrẹ máa pẹ̀lú ọkọ wọ́n kọ́ síbi àwọn nǹkan àwọn material tó wà láyé ń jọ tó ṣe kọ̀ nǹkan sí wọ́n kọ́ síbi ewé wọ́n kọ́ síbi kogi wọ́n kọ́ síbi àpáta wọ́n sì kọ́ káàkiri ẹ wá wò nígbà yà nẹ́bí sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ nígbà tó wá bó ṣe wá wọ́n ṣe wá kọ́ kalẹ̀ wọ́n sì láyé àwọn nǹkan tó wá bẹ ẹ pé wọ́n sì há dé láti bẹ̀rẹ̀ dé parí wọ́n há àgbà sí so àwọn lẹ́gbàá lẹ́gbàá bá dáhùn kan há sẹ́yìn nígbà tó di ayé Abubakar ọdí aláhu àmì nígbà tó dáyé àwọn ogun kan ṣẹlẹ̀ tí wọ́n pè ní lọ́sọ̀tù yamama ogun yìí nígbà tó ogun yìí lágbára àwọn tó láwọn ní ṣe ìsìlá tó láwọn yọta kámá nígbà tó wájú ogun tó ogun yìí lágbára àwọn tó kúnú àwọn tí wọ́n hákùrá ni wọ́n tó bí àwọn sẹ́mùtì nítorí pé nígbà ayé tí wọ́n àlùkùrá ni òru ha abúlé àbúrò masoud ọdí aláhu àmì ó ní àsìkò táwa ó nira fáwọn gbà ó náà ló pàṣẹ pé wo kọ̀ dẹ́ẹ̀rì dẹ́ẹ̀rì kọ́ hàn kúrò nígbà nígbà ọ̀sán àbí àlẹ́ ìmọ̀ ó ní wọ́n la kò rọ̀ wọ́n rọrùn láti ha àmọ́ ká lo òfin tó wà ní Al-Kùránì yìí ó rọ̀ wọn lọ́rùn bàjẹ́ náà wọ́n fi náà bá gba áyà mẹ́wàá lórí àdéhùn sọ̀rọ̀ àwọn àlùsọ̀lá àwọn òfin kò bí áyà mẹ́wàá yìí àgbà táwọn bá mọ̀ táwọn táwọn mọ̀ sọ́mọ́ rẹ̀ táwọn sì ń lo ìdájọ́ tó wà lórí káwọn tó tún kà mí kì í ṣe àwọn táwọn táwọn àrèjì wàlímà báwọn àrèjì wàlímà fàṣúkú ẹ̀díbà sí ẹbá sí ọmọ ẹbá sí kúránì láàrin ọmọ mínísítì báyìí yóò ah, mọ̀ ní àyè ọmọ bí yóò oṣù onímọ̀ àbá àdìgbò owó ìgbọ́ òkàtà sí ẹ̀díbà sí ọdọọdún làbá àmọ́ ṣe kíni òní máa ń ṣe kówó jọ ẹbá ní kọ́wọ́ kà kúránì ẹ̀díbà sí ọmọ òní ká kúránì rẹ̀ yí dépò pé ẹwà sí nìkan láàrin nínú àkùránì ọmọ wa ló fi parí kúránì ó ti wá parí kúránì yóò wá pé òun ṣe wà nímọ̀ kùránì ah èmi náà ṣe kùránì já ọmọ náà òun náà ní wà nímọ̀ ọmọ tó ti ka tọ́lọ́ ti ṣe wà nímọ̀ láti bí ogun ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn ẹsẹ̀ wà á rí ìyàwó tí ó mọ̀ kọ́ ní ṣíṣe kárí kùránì ilé tọ̀ ẹ wá sọ́ọ̀tù fàájá irú náà ní tó ẹgbẹ́ ọmọdé ṣe láti bá ní gbogbo gbà kí ló bẹ́ẹ̀ ní ẹ̀lá fi kíta sọ́ọ̀tù fàájá tó fi kí ojoojúmọ́ tí ó tó wá ní ìjà àjọ àgbogbo fi sọ̀kalẹ̀ tí ó tó wá ní káwọn ẹ̀kọ́ ọmọ wá ipé kó bá ní Canada ayọ́kùnkùn bàtà tẹ́lẹ̀ mẹ́nu ó túnmọ̀ pé ìgbà jẹ́ ẹ̀sáré ààrẹ jẹ́ ni ẹ̀sáré ìkọlù ẹ̀sí lé yìí pé ó sàlàyé pé rẹ̀ nílẹ̀ káwọn ẹ̀sẹ̀ kíni káwọn ẹ̀sẹ̀ àgbáyé gbọ́ kẹ́sì mọ̀ tó jẹ́ pé àsìkò yìí níhà rẹ̀ yóò rọ̀ wọ́n lọ́rùn gan àmọ́ àti máa lo síbẹ̀ náà kò ráàyè yóò ní wọn là ẹ wò níṣì tẹ́bá rí àwọn táhà kùránì sì lónìí láyé ẹlọ́ọ̀lẹ̀ ẹlọ́ọ̀lẹ̀ haúsá ní nàìjíríà yìí àwọn tó kọ́ yorùbá ọtí yorùbá ọtí àtàwọn ọmọ àtàwọn ọmọ kéwèé wẹ́ ọyẹ ọmọ kékeré rẹ̀ tó jù báyìí lọ ẹ̀dùbà tí ó sì máa ka kùránì yóò máa ṣe lè kí ó sì máa ka kùránì lè ó wà lóòótọ́ ẹ̀dùbà oríṣi àmọ́ súnfì ọwọ́ wọn gbọ́ ẹ̀dùbà oríṣi àlùkò ẹ̀dì bá sí bóòdì ká máa ṣe sùúrù wà náà kùrá ní ẹ́ káàkùrá jù ká máa ṣe lásìbí ìjọ jímọ̀ ká máa ṣe aṣọ kúrò wà náà kùrá ní ìbá ló ti bẹ́ náà kùrá ní ni kò bá lo áyà tí Allah subhanahu wa ta'ala sọ pé wa ma atakum rasul fọ̀fọ̀fọ̀ wa ma na'akum anhu fantahu ìtànà sallallahu alaihi wasallam bá ní ẹmọ́ débẹ̀ ẹ Allah subhanahu wa ta'ala bá nàbí àti pé ìsìláàmù fún yín àti parí ìdẹ̀ra lé yín lórí so àti yọ́nù ìsìláàmù lẹ́sìn fún yín tó bá fi lè lu àyà yìí yóò lòun ò ṣe súnfí máa nítorí pé yọ́dá àyà yìí sọ̀kalẹ̀ yóò yé pé kò sì ti jẹ́ súnfí yọ̀ súnfí ò sí mẹ́sì yọ́dá àyà sọ̀kalẹ̀ bá nàbí ó dá ogun alójú so ìwọ̀n ẹ̀ ti wáyé lẹ́gbàá tánàbí lọ́tà tó bá lu àyà yìí gbogbo àwọn títà nàbí sallallahu alaihi wasallam tánàbí sọ pé mọ̀nà àádọ́ta fi àbúrí náà ágá má lè sàmínú fọ́gbọ́n rọ̀ ẹ̀ tó bá dá àtàlẹ̀ sí mẹ́sì tí ò sí bẹ́ẹ̀ á dá padà fún so anabi sallallahu alaihi wasallam kó sọ fún wa nínú hadith ẹ pé kullu bid'atin dalalah wa kullu dalalatin fi nar sharru al-umuri muhdathatuha ní tó burú nínú gbogbo àlámọ̀ ní tẹ́yìn máa ṣe láyé yìí mẹ́sì òun náà ní gbogbo tó bá jẹ́ pé àdádálẹ̀ ni nǹkan tuntun ni tí ò sí láyé àlẹ́ ni so ìbá jẹ́ pé ìwà lo Qur'an bí i ha ṣe ríhun ṣé èyí wà bára rẹ̀ tó bára rẹ̀ ẹlòmíì ti máa ń ka máa ka kí omi ti máa ka àyà múlẹ́nu rẹ̀ rán kó ha dé rí ẹ̀dí bá mi sì tí ó ha dé tó tún máa dùn sí ẹ̀dí bá mi àwọn bá ti ka Qur'an bá ti wọlé ní ti báyìí ó ní bẹ́ẹ̀dì ẹ̀dí bá tí yóò máa fi yẹsẹ̀ ó bá mi yàn nǹkan tí ń tọ́lá ẹ̀dí bá ti àfáà ló fi ayọ̀ ó ní tí ó máa fi bá nu fún àwọn oníjàlàbẹ̀ tó bá wá láti gbó lọ. gbogbo lórí ní ti ó rọrùn fáwọn sàbí láti kí láti ó rọrùn fún láti há àlùkò án àmọ́ rọrùn fún láti máa lo ìṣiṣẹ́ rẹ̀ àmọ́ láwùjọ wa táwa lónìí ó rọrùn fáwa láti kí láti ha àmọ́ táwa lo òfin tí bẹ́ẹ̀ náà kò há àlùkò ní wàhálà so eléyìí nínú àwọn ọ̀nà tí ṣètánì máa ń gbà náà ni àbáwá ẹ̀kọ́ ọ̀pá yìí wọ́n tún wá sọ fún wa síwájú pé wọ́n ní fala ilaha illallah wọ́n ní la ilaha illallah tẹ̀rí yẹn wọ́n ní ó ní kàmpátà nàbí hàdà síhìrà min insan pé la ilaha illallah tẹ̀rí yẹn mélòó mélòó ọ̀nà mélòó mélòó gbàṣẹ́ pé ṣètọ́ káwọn jọ́sìn fún ọba kan òṣùpá kan tó lẹ́tọ̀ọ́ táwọn jọ́sìn fún Allah subhanahu wa ta'ala tí àlejò sọlá àlejò sọlá sọ pé abdul zikiri la ilaha illallah so ó sì tó ó sì tàtà yìí ó sì kó ìsinmi àbáwò yẹn ààrẹ ti láìláì lọ́la ọ̀yá ẹ̀mọ̀ sí láwàpọ̀ ọ̀yá ẹ̀mọ̀ ju kìíní sí ọ̀yá ẹ̀mọ̀ jó ọ̀yá ẹ̀mọ̀ sí kìíní tẹ́bá ní ẹ̀ náà ẹ̀kẹ́ láwùjọ wá bí tẹ́bá ní àwọn ìwé tọ́lá wọn ti sí kìíní bóyá ẹ̀ ẹ̀ wọ́n ọ̀la ìnílẹ̀ lábá yóò máa yíra wọn lẹ̀ tí wọ́n máa ké yóò máa hàn láàláìláìlá tá bá pàdé ara wọn máa gbára wọn wọ́n sì ní kiri náà wàlá ìdókòrò àwọn ọjọ́ sí nítorí kí ni látà láìláìlọ́lá ṣùgbọ́n ti kò kí ni ó ti kò fi sínú ẹ̀bà mọ̀ pé á ti láìláìlọ́lá ó ti wá di wàhálà ẹ̀mí wa ti láìláìlọ́lá tó kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó máa dá orí fúnra rẹ̀ tí wọ́n níbi náà wí láwọn sábẹ́ wọn fẹ́ wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń jẹ́ wàhálà yára àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn sábẹ́ náà wá ń jà káàdì ẹ́ náà wọ́n á fò sókè náà fò sílẹ̀ nítorí pé wọ́n ti síkì wàláì káṣọ bí tábàtì rí káwárà níbi ìjọ kan pé wọn àtàwọn sábẹ́ rẹ̀ wọ́n wá jọ kóra wọn jọ nínú mọ́tàsí wọ́n á jòkó ànábì wá ń sọ fún wọn pé ó yá ìwé láì láì lọ́la òun á wí wọ́n á pariwo wọ́n á wí tán yá ìwé láì sàbú láì wọ́n á wí tán ẹ sọjọ́ kan tá a rí àbí tá a táwọn ti wá rí sí ní kan lónìí táwọn ń ṣe táwọn ò ṣe táwọn wá ṣe so àbá wa sọ fún wa síwájú pé wàkàmhálà bẹ́yìn bẹ́yìn alqalbi wal insan wal iman wal ihsan mélòó mélòó ọ̀nà tí ṣètánì gbà ẹ̀dí bá mi sì pẹ̀lú gbólóhùn la ilaha illallah pẹ̀lú iṣẹ́ nǹkan lẹ́sọ̀ọ́ fún yìí iṣẹ́ abúlọ́sọ̀ fún yìí tó yẹ pé kí ni ó fi wá kọjí ó fi mọ ààlà láàrin ọkàn ọmọ ènìyàn àti Islam ó wá mọ fẹ́ǹsì láàrin àti islam tó yẹ kí ni ó máa ṣe kan mí lọ islam ọ̀tọ̀ ní tí islam wí ọ̀tọ̀ ní tí ó máa bá lọ inú rẹ̀ sì máa dùn wọn báyìí yóò sì jí láàárọ̀ yóò sì dùn fóun sí lálàáfíà yóò sì máa bá lọ bẹ́ẹ̀ so ṣètáàlì ni òní yóò mọ̀ pé gbogbo nǹkan tóun ṣe yìí gbogbo àwọn nǹkan aburú ni gbogbo nǹkan tí ò lẹ́sẹ̀ lẹ̀ àbáwá sọ fún wa síwájú pé wọ́n nínú àti ìlànà ìmọ̀ bí ń bá ṣe nǹkan lẹ́sọ̀ọ́ nínú tó ṣe lẹ́sọ̀ọ́ fún yàrá ni pé ànáwó hasan àlè ààrẹ bídà ipe ó ṣe bídíà àdádálẹ̀ mẹ́sì ó wá ṣe lọ́sọ̀ọ́ fún àwọn tí wọ́n ń ṣe hátà ọ̀dìbú àmì sunna ìtòjú lókè ni wọ́n wá ètì sunna ó ṣe bídíà lọ́sọ̀ọ́ fún wọn lébi lókè ni wọ́n wá ètì sunna ìjọba tó wọn pé eléyìí sunna ẹ fi ọwọ́ kẹmọ bí ká láàrú ni wọ́n hí sábà tó ń fi ọwọ́ ká láàrú lẹ́bẹ̀ẹ́ ó ní ah, àwọn alákàlà bí tòun ẹjọ́ àmì so àfi ká ṣe ni kó mú tẹ̀síbà gbọ́rọ̀ lọ́wọ́ so kí ni ìbáyìí ti àwọn onímọ̀ sọ fún wa pé tẹ̀síbà tẹ̀ ń bọ́ ìgbà ìtọ́jú ti wọ̀ fún yín náà ìgbà ó ti kọjá pé mọ́tọ̀lẹ́ mi sòrò kárí ẹ wà rí lónìí ẹ máa fàdà ìgbà káàkiri àdúgbò yọ máa fàdà ìgbà ọba ìgbà lọ́wọ́ ìsì ń fà á ìgbà láyà tẹ́ẹ̀ta ìsì fàdà ìgbà kí ló ń fà sí láìláyọ̀ láwọn náà ní tẹ́ẹ̀ta kí ẹ̀ ní o ó sì máa fàdà ìgbà ẹlòmíì ọkùnrin ni ọ́ o tó fi dáwà lálẹ́ fún àyọ̀ tó sọ sọ́run obìnrin ló ní láìsí ọ̀sọ́ káàkiri ìkan sọ́run yóò tó máa lọ sẹ̀fẹ́ àtọ́nu yóò máa ní káàkiri ẹ̀dí báyìí sí eléyìí ní ti báyìí tàṣàkùn rìjà rìbìdìsà ó tó kó sínú kàrí káàkiri jẹ́ ìsọ́run ẹni bá rí ọkọ̀ obìnrin lónìí káàsọ̀ ògbàmọ́wọ̀ ìkẹ́ ẹgbà obìnrin lónìí Ànábì sallallahu alaihi wasallam ti sẹ́bílé ó ti sẹ́pèlé ọkùnrin tí máa ń tẹ́kí ní máa ń ṣe bí ọkùnrin àbóbìnrin tí máa ń tẹ́kí ọkùnrin ní kọ́sí wa ẹni bá rí wọ́n mú tẹ̀síwá rí sí wà fi kọ́nù òfin ṣe ìsọ̀rọ̀ ẹni ni débi pé nígbà wá káàkiri débi pé àwọn obìnrin náà ẹwà aláwọ̀ obìnrin náà wọ́n mú tẹ̀síwá lọ́wọ́ rìn káàkiri má pàdé báyìí wà láyé láti níbi láà ẹ̀rẹ́ pé wo lélẹ́ yìí gbogbo la báyé dé ìdí wọ́n ti sọ fún wọn náà ní pé kí ni pé wọ́n ṣe síkìrì náà so gbogbo orú àwọn ẹ̀yìn ìwúrẹ̀ sí láti ní ló fi ṣe lọ́sọ̀ fún wọn tẹ́bá ní ẹmọ lọ́wọ́ nísìnyí yóò di wàhálà fún wọn so orú àwọn kan tó jẹ́ súnà níbi sọ̀rọ̀ àwọn àwọn sọ̀rọ̀ pé ká máa ṣe àwọn èèyàn ní ṣe tìtánì wọn ṣe kí ni yóò máa ṣe àìdá lọ́sọ̀ fún wọn ẹwọn náà ọgbà àtàwà ẹ̀rí síláìtì àwọn àbádà sáré sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ju èfún wa ànábì ó ju èkó fún wa ẹwọn gan o ìpìlẹ̀ rẹ̀ ànábì ló ju àwọn àtúwà wò pé gbàtà pé àtúgbọ́ ẹ̀dà náà lọ àlejò ló gbé ìpìlẹ̀ fún àwọn àpapọ̀ àwọn sáàdì sí pé ànábì ògbó ẹ̀ lọ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n lápẹ̀júwe Lailatul Qadr ànábì lójúwe Kùránì lójúwe Lailatul Qadr fà pé òru kan bẹ́ àtúnjẹ́ pé òru yìí sẹ́yìn bá ṣe ìbádà bẹ́ẹ̀ ìjọsìn náà bá ṣe bẹ́ẹ̀ ó lóore ju ìjọsìn náà bá ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù yìí nígbà tí wọ́n ṣírò rẹ̀ nǹkan bíi eh, thirty something eh, eighty three years ìjọsìn náà bá ṣe fún eighty three years tí ò wá sí Lailatul Qadr inú rẹ̀ ẹ́n Lailatul Qadr olóore jùlọ òru ọjọ́ kan náà sì ní lọ́dún ní ọ̀gbọ́n ànábì wa wà ní wa sàlàyé rẹ̀ fún wa ànábì wa sọ ní ìfọ́síwẹ́wẹ́ fún wa ìpè Lailatul Qadr yóò ẹ wá sí àwọn òru tó bá ti jẹ́ odd numbers òru twenty one fẹ́gbọ́n ní àwẹ̀ twenty six báyìí lóru òní báyìí ẹgbìyànjú ẹ wá Lailatul Qadr ẹ má ṣe ìbádà bẹ́ẹ̀ tí ó bá tó di òru 23 tó bá di òru 25 tó bá di òru 27 tó bá di òru 29 anábì náà ló fẹ́rẹ̀ fún wa báyìí bí náà ní ṣe máa ń ṣe ó náà ní pé anábì ó ṣe é ti ká láti lè ba àlépa bá òbí mẹ́wàá gbẹ̀yìn anábì ó lọ yóò wà ní mọ́ṣáláṣí oníjáde ara fún ọmọ gbòjì wákùn náà yóò máa ṣe ìgbádà ẹ̀lọ́dì máa kírun ẹ̀lọ́dì máa ṣe ojú máa ṣe so anábì ṣe ó là kàlùbá àlàkà máa ṣe so eléyìí òun náà ní òbílẹ̀ láti kọ́dí ìbá láti gbé máa ṣe náfíà kí máa ṣe ìbádà sìtáni wá ṣe lọ́sọ̀ fún ọ̀pẹ́lẹ́ láti kọ́dí ìyẹ sọ́dá ayẹyẹ ìsàmúkí ayẹyẹ bí ayẹyẹ máa ń sàwọn yẹn ẹ sọ́dá ayẹyẹ so òun náà ló máa lónìí mọ́tásí yóò ní ìlàtí kọ́dí tiwa òní ni sẹ́gbà dábàá fi ìgbà nísìnyí mọ́tásí yóò ní tọ́lẹ̀ láti kọ́dí wa ọ̀tún aláṣẹ tiwa láti lé pẹ̀lẹ́ ìsìn yóò tiwa ìjọ mẹ́rin ni ni wọ́n ti wá ha ọjọ́ òun mara lọ́wọ́ ẹ wá bèèrè lọ́wọ́ pé ta eléyìí ọkọ̀ tó wọ́n láti ilẹ̀ olóráìtì bóòlù sọ pé tí ẹlóráìtì ti tẹ̀yìn yóò ráìtì ẹtì bá mi sí àlẹ́láàtò kọ́lì tí wọ́n á bẹ̀ látàkùn mẹ́wàá á máa lè nígbà báyìí tó bá kó mi jẹ tán ẹtì lọ ìlàtò kọ́lì ti ẹlòmíì ẹ máa wá ṣe iṣẹ́ ìmúni káàkiri báwọn ìlàtò kọ́lì tánàbí yẹn wá tánàbí yẹn lómi kẹ wá ẹbílòpù kẹkọ ókọ sí kẹta àwọn ọmọ sí kíni kọmọ kókọ wọn sí kọmọ dáwó sí tánàbí yẹn lómi bẹ́ẹ̀ sùsánàbí yẹn lómi olóòrè látò kọ́lì ẹ dáná ẹsẹ̀ báyìí sàwọn tánàbí yẹn lómi bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ tí mo gbélé yìí so ànábì ló mú ìkìlẹ̀ wá fún wa àwọn wá fẹ́ wò pé agbúgbọ ẹgbẹ́ ànábì sọ wá wà lọ sọ́nà lọ so eléyìí agbóhùnlára rẹ̀ so òun náà ní àwọn ọ̀nà oríṣiríṣi tó pé ìtàlẹ̀ àwọn ti kíni àwa ṣe lọ́sọ fún yàn àwọn àwọn òpin ah, á ìbádàdà là ń ṣe ìbádàdà là ń ṣe látàrí ẹlòmí ò ní nílè láti kọ́ bí òní lágbà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà olóògbé àlágbà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó bá láìsì nígbà tó wọ́n lè wáìsì wọ́n lè wọ́n ti lábílà ní wọ́n lè wáìsì àìsàn ní ìsìlámù wọn láwọn tó bá sí wọn ṣe bídíà bẹ́ẹ̀ bídíà náà wọn ṣe bẹ́ẹ̀ gbogbo làbí àti wọn gbà mí bídíà tó nígbà tó bá fi ráńdé bí aago mẹ́ta ó kàn délé yẹn ó délé yẹn lẹ́yìn náà ni ẹ̀sìn láti tó tó sí oró ti fún ọ́ ó kàn délé ló jẹ́ dà tí láti náà ló fi jẹun pé láti mú kele kan ẹ̀sìn jòkèlè kan kí n dáwọ́ kí n mú kọ́ nínú kù yóò bá sùn àzùbá ìrìn yóò máa wá bí láago bí aago méjì àbáko mẹ́fà yóò máa yẹ̀wò pé á ah, ọjọ́ ti lọ ọjọ́ ti lọ náà bó ṣe irú náà ọjọ́ ti lọ torí pé láti kọ́ lóde kíni o ti bọ́ ọmọ lọ́wọ́ níbi ìran so ìdán anabi sallallahu alaihi wasallam òun ni ó mú ìpìlẹ̀ wá fún wa tó bá wá mú ìpìlẹ̀ wá fún wa àwa ní dúró nílé ìdébà níbi tètè a tún a máa dúró níbi òpin kíni ife àwa tún gbọ́ yé ju àti sallallahu alaihi wasallam lọ so eléyìí nínú àwọn ọ̀rẹ́ tí láti máa fi ṣe kíni tí máa fi ṣe ẹsẹ̀ tí máa fi ṣe ní ọ̀sọ́kùnyàn ní ṣéfù wá ní ó ní wàhásánà àdìhárì nìfàkìnìfà ọ̀hún àwọn mùnáfìkì ó wá ṣe nìfà mùnáfìkì tí wọ́n ṣe ìwà mùnáfìkì wọn ó ṣe lọ́sọ̀ wa hátà àwọn gbogbo àmì ìmáà ní ìtọ́jú àti ìtọ́jú láwùjọ ní ìmáà ní ìmáà ọ̀nà olúgbà tí lọ́sọ̀ fún wa ẹ̀ẹ́dà lọ́nà gbogbo ẹ̀mí ẹ̀wọ̀n ní sinmi àyà àwọn ẹgbẹ́ nìkan jà ó sẹ́ńdáwò lè bá ṣe nítorí bá dé bírò lọ́kàn ẹ̀gbẹ́ kò sẹ́ńdẹ́lò lè bá ṣe ọba àti ṣubí ọba àmọ́ sẹ́ńdẹ́ ọ̀pọ̀ ló mọ̀ pẹ̀lú ẹ̀bọ̀ rẹ ọba àti kíní àṣẹ́ńdẹ́lò ìjọba àti ọwọ́ láàrin wa tọ́lọ́run sẹ́ńdẹ́lò lè bá ṣe èmi ò lè bẹ́ẹ̀ nìkan ṣe wàhálà ẹjọ́ bá ti tó ní bá ti ní irú ọ̀rọ̀ báwọn lẹ́nu àti máa ń diwọ́ eléwòsọ́kàn tó gbogbo èèyàn ló ń bá lọ tó eléwòsì wà àwọn mẹ́rin náà àwọn mùnàbí náà máa bá ogun yẹn lọ wọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí ó là ń bẹ̀rẹ̀ ara yín àdìwà pẹ̀lú yín wọ́n lọ́dọ̀ àwọn kìkì wọ́n máa mùsùlùmí pé àwọn kèbèrè ìlú mọ́ta wọn lówó mọ́ta wọn lówó nílẹ̀ gbóni wọn wọ́n tó wá lọ́dọ̀ àwọn tó wá lọ́dọ̀ àwọn kèbèrè wọ́n lè mọ́ta àwọn mùsùlùmí lówó wàhálà wọn tó pọ̀ jù táwọn ìkan wọn mẹ́tí ṣe àwọn ìkan wọn ti ṣe wàhálà pọ̀ òwe eléyìí tún náà eléyìí níyà ẹ wàhálà wọn ti pọ̀ jù so yóò ṣe kí ni lẹ́yìn oṣù náà wá rí káàdù náà bá rí káàdù àwọn ọmọdé bàbá rẹ̀ rẹ̀ bá ó ti tó sí ọdún ẹ̀jẹ̀ kà á kú pé á rẹ̀ dáadáa ní pẹ̀lú yìí tó bá lọ́dọ̀ àwọn eléyìí náà àwọn náà káàkú kí ti ṣe ìdájì sí lọ́sọ̀ fún náà nì kí obìnrin sáà máa rí ní èèyàn dáadáa yóò máa bá a lọ bẹ́ẹ̀ onílé padà sínú Islam ó ní wàhálà sáà ní àádùn máa sí máa sí gẹ́gẹ́ náà ni àwọn ẹlẹ́sẹ̀ ó ṣe ẹ̀ṣẹ̀ ó ṣe ní kíni ó ṣe lọ́sọ̀ fún wa bísí mi lè kò rí ìyá lórúkọ kíni lórúkọ freedom ìgbà ìyá ayé ta wà ní freedom yẹn àti ó bá kú ní freedom ẹ ní right under right ó bá kú under right ó lè mọ ọmọ kékeré ẹni bá ti tọ́ bá ti pé eighteen years ó ní right tó bá mu tí kò sí dẹ́rẹ́ ṣe fún ọmọ tó bá ti pé eighteen years tó bá máa ṣe jìnnà kò ní kò sí dẹ́rẹ́ ṣe fún lọ́dà kíni lọ́dà kó ní right ẹwà wo láìtì láìtì láìtì láìtì àwọn àfisọ ogun tí ó jẹ́ ẹ̀tọ́ àfisọ kìnnìkan tó jẹ́ ẹ̀tọ́ àsọdéwọ̀ ìdójú èwọ̀ àtọ́ di ẹ̀tọ́ fúnra wa àbá àwọn tó fún wa pé ó kúrò kaba yìí tó jẹ́ ìyá gbogbo àwọn abúláyé yìí kí lànà bí pé ó kúrò kaba yìí òun náà lọ sí ó ní ọtí yẹn ní ti wọ́n wá sọ ní kíni àṣàrọ̀ gbogbo òyìn wọ́n ní omi ẹ̀mí ẹ̀dí báyìí omi àmúṣẹ̀mí àwọn kan náà ń bẹ láyé ní ti báyìí àwọn jàbáyà ẹ̀dí báyìí àwọn máa mutí wọ́n lómi kọ́ ẹ̀dí báyìí wọ́n ní kíní kan ní ó tún pè lóko ọ̀kan wọ́n tó tún lókọ̀ mi tó tún pè ó pè lókọ̀ tí èso kọ rẹ̀ tẹ́ wá pè lókọ̀ rẹ̀ tẹ́ tó pè lókọ̀ tí èso kọ rẹ̀ tó wá ṣe ìtumọ̀ rẹ̀ ìgbà tó wá ṣe ìjẹ́ tí ṣe lára ẹ̀yìn náà mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti tẹ́ bá mú tán ẹ̀ bá mú tán bẹ́ẹ̀ tí wọ́n jáde kọjá tẹ́ wọ́n ṣe oríṣiríṣi ẹ̀jẹ̀ bá fi sí ṣé ó kọ tẹ́ wá pè ló wá jẹ́ so eléyìí náà wọ̀nà tí ṣètánì máa gbà tí máa gbà wọlé síyàn la tẹ́ pé kí ni yóò máa wá sọ ní ó pọ̀ mí yóò sọ sìnà yóò sọ ló pọ̀ mí fún wa ẹ̀dìbà mi sọ pé kí ni ẹ̀rọ àwọn ṣé wù mí ìfúkú ọmọ ìjọ ló ti bá lè sìn náà so àwọn ọmọ ìjọ ti máa ṣe pé kí ni àwọn bá àbáríkà náà ni wọ́n gbà bàkà lára ṣé wù ọ̀dà ìdílé akọ dé àwọn ọmọ ìjọ pé bí ọmọ kò ní bá fẹ́ àwọn ìṣirá yìí yóò kọ́kọ́ lè ṣe kí ni yóò pọ̀ lọ ṣé wù náà ṣé wù yóò gbà bàkà lọ ṣé wù ẹ̀wù tìtánì ṣe kí ni ó ṣe lọ́sọ̀ fún wa ìyàwó rẹ ìyàwó rẹ ìyàwó ṣe pé ó yẹ kó jẹ́ pé bó bá rìn pẹ̀lú ìyàwó rẹ gan anábì sallallahu alaihi wasallam anábì ní tó bá rí àwọ̀ rẹ̀ sáà tó bá rí àwọ̀ rẹ̀ pẹ̀lú obìnrin ọkùnrin kan ó ní kí ló ṣe ó ní òun ó sì tójú ẹni olóòwò sì yọ ìdáwó ní fi ojú ìdáwó ní fún àwọn òun bẹ̀ ìdáwó òun àwọn èèyàn wò pé a ó ṣe wá ilé tó bá wọn àjọyọ̀ anábì wa ní sallallahu aghyaru nisaa ó ní bẹ́ẹ̀ ṣe ní bí sáàbì ṣe ju ogún tó bó ṣe ju ogún tó lára ìyàwó rẹ̀ pé kó ó lè jowú tóun ó ní Allah subhanahu wa ta'ala jowú jù bẹ́ẹ̀ lọ ó jowú jù bẹ́ẹ̀ lọ ló fà tó jẹ́ pé ẹni tó bá rí tó ṣẹbọ pẹ̀lú nǹkan tó jẹ́ tiẹ̀ tó bá lọ lé bẹ́ẹ̀ lómi olóhùn ó jùlọ sí ẹ̀sìn ìgbàlẹ̀ wọn pẹ̀lú ìdàyò ẹ̀sìn ọgbẹ́ ẹ̀kọ́ ọwọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìyàwó ìlú ìjọba sọ̀rọ̀ báwa ni àtàlẹ́lẹ́ yìí ni ara ọ́fíìsì wa ni ẹ wá kí ẹ̀kínà èwo náà wọn ti àìkú tọ́jú wa nítorí lẹ́tọ̀ ọ̀hún náà ẹ ọkùnrin ọlọ́kùnrin ó máa ń jọ sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó rẹ ní wọ́n sọ pé ara ọ́fíìsì yìí àbúrò máa ń pè ọ̀sẹ̀ yìí nọ́mbà ó máa ń pè ìyàwó rẹ̀ sí nọ́mbà rẹ̀ ẹ̀rá fún ti pé mọ́mí kìíní nọ́mbà wò lọ ní ọ̀gá ẹ̀ kí ní kàlọ́ lẹ́bọ̀ sọ̀rọ̀ ọ̀lẹ́ òkú olúwe náà wàláì dàrí òsì lẹ́nu alábi sọ pé àdàrí òsì lẹ́nu alábi kò ní wà jẹ́ náà ìta ni wọ́n pè ní àdàrí ẹni tí èyí tara kí wọ́n máa ṣe rádàràdà pẹ̀lú báyàwó rẹ̀ ní àbábúrò rẹ̀ ní abẹ́ tó ní kápá lọ́dọ̀ rẹ̀ ní ó ní kó máa ṣe rádàràdà pẹ̀lú ẹ̀ ẹlòmíì yóò gbọ́n máa rẹ̀ pẹ̀lú ẹ̀ nìkan tó jọ máa sọ̀rọ̀ ẹjọ́ àti lọ́mọ tí èsì ẹni tí ò fi kú wá ẹni tó látàárọ̀ ẹ̀ sì wá nìkan jòkó mẹ́ ẹwọ́ dìde ni ẹ́ fún ẹ̀kọ́ ọmọ ọmọkùnrin gbogbo wúlára kò sí fúlára fẹ́ látàárọ̀ tó wá so gbogbo àwọn tó wà ìwà láì ọ̀nà tí ìdáni máa ń gbà yìí yóò wá gbà ṣe nǹkan lọ́sọ̀ fún yàn ẹ máa rí pé nǹkan tó dáa yìí so owó orí ilé yìí a àwọn méjì nínú àwọn sábà sọ fún wa nígbẹ̀yìn òun náà ni pé ṣètáni ó ṣe kéèyàn gbé kéèyàn jìnnà sí ṣẹ̀ríà ṣètáni ṣe lọ́sọ̀ fáwọn kan ó wá ṣe lọ́sọ̀ látara pé kíni àwọn yóò máa sọ pé democracy bísmí democratia látara ọkọ̀ democracy àwọn náà àyè democracy la wà yóò ẹ̀dìbà mi kí ni jẹ́ democracy democracy náà ní pé kí ni kẹgbẹ́ Quran kẹgbẹ́ sunan ní sọlá wa lọ́sọ́lá kẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ta ẹ̀dìbà mi sì kẹgbà tẹ bá wá mu tí yóò tẹ kírésì tán tẹ kírésì tẹ ní ìṣàlùdá kẹwàá jòkó kẹyìn náà máa sọ wípé ẹ bá ti máa ṣe é nì bá ti máa ṣe é nì ẹ̀yin tẹ bá jòkó máa wà tẹ bá fi sọ mi o ẹ fi òun dáadáa pé èwo ni òní mú mi nú àwọn tẹ̀wá rí pé kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó fẹ́ máa mú yín tí wàá láwọn fẹ́ kọ̀ lérí ẹ̀ ẹ ká jòkó ní pẹ́tọ̀ abẹ́ àmẹ́ni constitution ẹ̀dí bá nítorí pé ti pé o ti fẹ́ máa mú ara yín ẹ wá àmẹ́ni ẹ̀ pẹ́tọ̀ ẹ ẹ̀ tó bá ti wá ti bá ti àwọn gbogbo tó bá wò ṣe àní bí má o ti ní immunity nù ẹ̀ tó bá wà ní báyìí báyìí àní bí má immunity ìbò ló wà nínú Islam kò sí ẹ̀tọ́ gbogbo wá sí gbogbo wà kó wà lérí àyíká àwọn bá kàrọ̀ bí ọlọ́wọ́ àrí ó nígbà tó di pàtó ó ní kéèsè mo lóore jù ní yóò ó ní ṣùgbọ́n mo lóore jù yóò Allah subhanahu wa ta'ala kan fi kíni ó sàmì ẹ́sà kí n máa jẹ́ aṣíwájú fún yìí ó ní abá ní lórí òdodo tí ń tí ń tó da ẹkùn mi lọ́wọ́ ó ní àmọ́tẹ́ bá ní lórí ìbàjẹ́ mẹ́tẹ̀lé mi o ẹkùn rẹ̀ sì mi o ẹ̀sìn bá mi táwọn yìí máa fi wí báwọn làwọn máa wò ní ti pé tọ̀ àwọn sínéètì kan ọdíbà ní ọdún náà fẹ́ ṣe àbẹ́ndẹ́ǹtì kìnìkan tẹ bá wá di pé kí náà fẹ́ àbẹ́ǹdì nítorí máa bá àwọn kan lára wọn oníwọ́n fẹ́ àbẹ́ǹdì láì pé kò bá ti kàn wá tí ó sì kẹ́bí wọn kò á máa lo òfin lọ. òun náà ló pàṣẹ pé kí ni ẹ máa rí ninety nine ninety nine constitution ninety seventy nine constitution ninety nine constitution kí ló fà á ó pàṣẹ pé ìròrí èèyàn ni. ìta yìí rò kó bára ká ìmú lọ́dọ̀ sí lónìí àwọn kan bẹ tí wọ́n tún bí lẹ́yìn wa táwọn tún nílà ká ìjù wa lọ tí wọ́n lọ kọlọ sí wọ́n tún pé wọ́n ní ta bàbá tán lónìí ẹgbàá dàbísẹ́gbẹ̀ kan ẹja ọgbẹ́ ìfàjáde. kùránì nìkan àti súlà mẹ́rin ìròyìn gbé dàbísẹ́gbẹ̀ kan òun náà lè yóò máa lò lọ. kí ló fà á náà ni pé ẹni tí ó ṣòfin ó gbọ́dọ̀ ju òfin lọ níta ti ní pọ́blẹ́mù lọ ẹni tí ó sòfin ó gbọ́dọ̀ wà àbóòtì lọ òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ló bá ti ń sòfin ànábì kan wá ń dísẹ́ òfin fún wa ni iná ló bá ti ṣẹ̀dá àti ṣẹ́fí ni Allah subhanahu wa ta'ala òun ló bá tó sòfin òfin ò so àwa ni wọ́n mọ̀ lófin lédè amófin israẹli àwa náà là ń ṣe láàrin ara wa ẹ̀dì bá mi sì àánú sì bẹ́ẹ̀ lè ṣe pé èmi ni wàá sòfin èmi náà ni wàá mú ẹ̀dì bá so a bẹ̀ sí dọ́gbọ́n sí so ṣèkọ́nù uh, ó ṣe kíni ó ṣe kágbésí Allah subhanahu wa ta'ala àti Qur'an àti àdìsí ànábì kágbésẹ́gbẹ́ kan ó wá ṣe lọ́sọ̀ọ́ látara kíni látara freedom freedom of speech freedom of religion freedom of eh, kíníkà freedom of ẹwà ní freedom lé ṣíṣíṣíṣíṣí ṣe pé freedom nígbẹ̀yìngbẹ̀yìn yóò máa sọ pé kíni yóò máa sọ pé á kẹ́ ìsí Qur'an ẹwọ ní sìn wọ́n fáwọn ẹni freedom nínú ìgbólórí débi pé bí bàbá rẹ bá sọ pé àkóbálù ni ó lè pè ọlọ́pàá ní ti bí àbá ah, mi ṣe ó ti kó wà lọ́pàá mi o kò sí ní ìgbádùn báyìí ní ti báyìí ti ní fọ́mi látàrí náà ìgbádùn máa ní ṣe wọ́n sì wá ọlọ́pàá bàbá rẹ̀ ẹ̀jẹ̀ báyìí wọ́n mẹ́rin ọ̀chá ìdàbí ìdàbí ó ní sọ ẹ́yà ẹ bá ń bàbá rẹ̀ tọ́ba tó wá tó tún ìpọ́sí ẹjọ́ mi ó sì gbé ọmọ kó lọ́dọ̀ bàbá rẹ̀ ó mà lọ lè tọ́jú rẹ̀ ẹ̀jẹ̀ báyìí ní àwùjọ tiwa ló ti pé Islam ló kọ́ wa pé bàbá máa bọ́ máa wí súnà ló kọ́ wa bá súnà ló sì lọ́wọ́ àyẹ̀sẹ̀ náà súnà náà lá máa takò súnà ló kọ́ wa náà òbí mi ọmọ kìí àjọba ẹni tó fẹ́ ṣe súnà ọ̀la ìtorí súnà náà ní tó súnà àrísọ̀lá àrísọ̀lá òun náà ló fi dìde sí ọ táwa ẹ̀rọ ọba ẹ̀rọ ọba mi káwọn ẹni àwọn tó súnà àrísọ̀lá àrísọ̀lá nítorí kùrán tó sọ fún wa pé òbí wa wàlá àtẹkùn láwọn òfin wàlá àtẹkùn hàrùmà má ṣe sí ọ báyìí tó bí rẹ má ti àdúgbò bí rẹ ọ̀rọ̀ tútù ni wọ́n sọ fún òbí rẹ òun náà ló bí ẹ̀rọ ìgbéyàn bá gba náà ló bá ti pé ìsìláàmù ọmọ fáwọn ẹ̀sán lè kó ẹ̀rí ẹ̀rí èbó mi tó yẹ pé ọmọ rẹ̀ ọmọ yóò lòun gba ìsìláàmù àwọn tó lọ káírò náà àwọn afáàtà lọ káírò wọ́n rò yẹ ìdíje àwọn tẹ́rí fún wa ní káírò nípa pé báwọn àwọn ọmọ amẹ́ríkà àwọn amẹ́ríkà ti gba Islam. so bàbá wọn náà ni bàbá wọn tó yẹ pé kèfèrí ni ó ti rò pé tọ̀ ó ní freedom ẹni bá rẹ̀ sì pàtó gba ìsìláàmù kò ní kú kò ní lù yóò wọ̀ bá ìsìláàmù rẹ̀ lọ ni òun gangan náà ló ti wá sponsor rẹ̀ tó fi wá káírò láti wá kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù òpin wa hapò àti ẹ̀kọ́ ìta wáyé náà yóò kó yóò sí fún lówó léṣe oúnjẹ táwùjọ tí wa lónìí mọ́ bá lọ́n ṣe súnà ní tó parí ìwé mú ẹ wọ́n bá lọ́n ṣe súnà ní tó ti rí tó bàjẹ́ tó ti rí sẹ́mi yóò jẹ́ tó ọkọ ló jẹ́ wàhálà bẹ̀rẹ̀ so eléyìí òun náà ní nínú tó bá dílọ́la inshallah á bẹ níbi tí àdúró sí ẹlẹ́ẹ̀karùn-ún la fi ń dáṣẹ́ o inshallah bá lọ́la á bọ́ síbi ẹlẹ́ẹ̀kẹfà náà sí ìta nínú ọlọ́ láti ṣe kíni láti sọ ẹ̀ní kékeré àbí Allah subhanahu wa ta'ala fún tàbí wa jìnnà sí ṣètọ́ rẹ̀ o Allahumma jannibna shaytan wa jannib shaytana ma razaqtana hada wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk